àdúrà mi àgbà ọ̀ torí iṣẹ́ òṣùwọ̀n o. àdúrà àgbà ọ̀ torí oṣù òṣùwọ̀n iṣẹ́ tí ń dá níbi ẹni dàgé abẹ́rẹ́ ọ̀ọ́. ká má bàa fòṣìwọ̀lú o lọ́pọ̀ fífọ̀ ọjọ́ kún ọjọ́ lẹ́yìn. ẹ̀yin ẹ lọ bí wọ́n àwọn tó ń ti jìyà bí tó padà tó lówó wọ́n sọ pé ó ṣì ó dá ìyá oṣù wọn kó má yà lọ́dọ̀ mi ọ́. mà ṣe o. Ah, kálábárí tọrọ láyé a ò bá rówó rẹ̀ ṣí funfun láwùjọ àwọn ènìyàn dúdú àbámi fanda yan fanda iṣẹ́ náà ni o kó má ṣe yà lọ́nà abẹ́rẹ́ ọ̀ọ́ àlùṣẹ́lẹ̀ ọ̀ ìgbẹ̀yìn náà rẹ̀ ọ̀ omi ọlọ́lá ti kúrò lórí òṣì adún. pa àwọn ọmọ ó dàka I jáwọ́ lọ́wọ́ wa ní ẹsẹ̀. sọ̀rọ̀ tó kẹ̀ nígbà tó wá ariwo ló ń pa owó jẹ gbèsè tó ń sìn o ò lè tọrọ bẹ́ẹ̀ náà mo ṣe é ṣe tó ń ọjà yìí ni. ẹ sọ́nù ẹ̀ ẹ lanu sọ̀rọ̀ yín lẹni problem ẹ lanu sọ̀rọ̀ ẹ jẹ́ fún mi lọ́wọ́ ẹ jọ kò jẹ́ pé tọrọ owó fọmọ wọn wọ́n tọrọ owó gbèsè tó jẹ gbèsè tó jẹ ẹ ṣàánú ẹ ẹwọ lápò ẹjọ ẹjọ máa ń fún mi lówó ẹwọ kọmúlé lápò ẹjọ ẹ fún mi lówó ẹ ṣàánú ẹ ẹjọ ẹjọ ẹ fún wọn lówó ẹjọ ẹ ṣàánú wa ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe wọ́n jẹ gbèsè ní òkú báyìí. ẹ ṣó lè sọ̀rọ̀ tó kí ẹ dẹ́ bá a. níṣọ́ níṣọ́ níṣọ́ jàre. ẹ ṣàánú ẹ. ọlọ́bí kọ́gbà mo bá yín wọnú ọjà yín ní ilé ìsẹyà. kánú bá wọn ló ti báyìí ó ti sú ẹ ó yẹ lẹ́yìn òtajà. ẹ ṣàánú wa. ọjà ní ẹkọ mi. mo fẹ́ lọ ta mọ̀ ilé ò kunu mọ̀ ilé máa kunu mọ̀. ó jẹ́ two hundred. mọ́mì ẹ jẹ́ hundred naira fún mi. two hundred ni hundred naira lé hundred naira lé léyìí. mọ́mì ẹ jẹ́ bá àwọn tí kódà kó bá jù pínpín ní báyìí lọ hundred hundred naira ni lọ sọ fún wọn pé kán mo ń bọ̀ mo ń bọ̀ abẹ́ lọ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ abẹ́ lọ. ẹ dákun ìyá mi ẹrú rẹ ìyá aláta ìdá. ọlọ́ba ń sìn. ìyá tí ń lẹ̀rọ yìí. kí ni mo sọ fún yín mo sọ ọ mo ní bó ṣe rí wa látọ̀ọ̀kan ló sá lọ ó mọ̀ọ́mọ̀ sá lọ ni ìyá yẹn sá lọ ni ẹ kó máa sá kó máa sá nìṣó eré tájà àti ẹ máa fogún ọdún sá eré fàájì ló máa jẹ́ fẹ́ ṣe tiwa a máa mú ṣá ni. kò mọ̀ mí ni o tó bá mọ̀ mí kò ní bá mi dánrù rẹ̀ wò èmi èmi kò sí wàhálà eré ló lè rẹ̀ gbójúlé orí mi hàn hàn bó ti hàn àlọ́ lámilámi làárí ẹnìkan ìrábọ̀ rẹ̀ kọ́ máa lọ ṣé bíbí ló wà òun lọ tá ń pín ọfẹ báyé tèmi jẹ èmi náà báyé tiẹ̀ jẹ ayé wọdọ bàjẹ́ papọ̀ ni bí ẹ̀rọ ata yìí. a máa gbẹrù ẹ ní. bẹ̀rẹ̀ láti ah, bí ata. ata mi lè lè. n gbàjẹ́ ta ẹ̀rọ kọ́. bàtọ́jà bẹ́ẹ̀ ń kọ́. ata tí mo fẹ́ lọ ta lẹ́bi jẹun. pátá lọ́wọ́ ẹ̀ kó tún un gan dànù. pátá ah, ah. wá. lọ́gẹ̀dẹ̀ yín. ṣe ah, ṣẹ́rẹ́ àwọn ilé ti two hundred ló gba mẹ́ta five hundred àwọn ilé five five hundred ló gba mẹ́ta one thousand. ilé máa ta fún mi jálẹ̀. Ah, jálẹ̀ ni. ilé ìfọ àtúndà wa láìpẹ́ mélòó lè máa tẹ́lẹ̀ fún mi jálẹ̀. ẹ̀mí lè fọ́n. four hundred bẹ́ẹ̀ ni. àìsàn ẹ̀ ẹ̀ ẹ̀ sí tẹ̀ fi wọ́n ṣe é ti ẹ bá jòkè ṣàánú wúmà yìí ẹjọ torí Ọlọ́run. ẹsìn tẹ́ ẹ fi wọ́n ṣe yóò ti pọ̀ jù ẹ ṣe rí ẹ̀mí tó jẹ gbèsè ni yóò san gbogbo wàyí gan bẹ́ẹ̀ ṣe ń wò wàyí gbèsè la fi ń gbéra gbèsè la fi ń gbéra. sẹ́rí ẹjọ èyí ó ti mọ̀ pé ó ní gbèsè ní irun ojú yín tó dàbí wáìpà mọ́tò ah, ah, ah. mẹ́kàn pọ̀ ojú yín gan ẹ̀yáwó sẹ́ni táwọn bá máa ya yín lówó ibò lẹ́yìn ó ti lówó mọ́ta tòmátò àbúrò òsìwọ́ ọ̀rọ̀ òsìwọ́ lẹ́ ń sọ ẹ̀mí wèrè wo ẹ̀mí yóò yẹ kébè mi yín mu sẹ́sì ni. ẹ bẹ mi sọ̀njọ́ rẹ ẹ̀dẹ́ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. èyí onígbèsè ni. èmi rò pé wọ́n fẹ́ yá wọn lówó ni èmi rò pé wọ́n gbé ìsọ̀wọ́ wà lọ́wọ́ ẹ̀yìn mi ò mọ̀ pé gbogbo ríìmù iná inú ríìmù iná ni ìsọ̀wọ́n ẹ̀jọ̀ ẹ̀jọ̀ wọ́n wọ́ṣọ construction company one time six tomato torí ọ̀rọ̀ wo yé mi ẹ̀jọ̀ láyé yín tẹ́bà fẹ́ kọ́lọ́ ń dá yín dúró tẹ́bà tún dá a dúró ògùn máa pa yín ni ẹ̀yà náà. ó yẹ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ṣàánú wọn ẹ̀sánú ẹ̀ orí ni. láìpẹ́ o kí la fẹ́. mami nìyí. Ah, ah, ìyá rẹ ló ń bẹ̀sẹ̀. ta ló bí iye máa ń ja àbíwá rẹ ti ẹ̀ da ah. ṣé onígbèsè mọ bí mo tó báyìí tó yìí máa wẹ́rù wẹ̀rẹ̀ ó dàbí òwú sọ́ọ̀bù owó dà. ẹjọ́ sọ́dọ̀ ọjọ́ àti ẹjọ́ à. èló la ti pa èló la pa èló la pa. ẹ wà yára ẹ̀ló kìíní wà yára irú àwọn irú àwọn ọlọ́kà báyìí. torí oṣù oṣùn wọn iṣẹ́ tí ń dá níbi ẹ̀ ní dàgbé abẹ́ ìlú jáde ibi wà. kí ló dé jẹ́ òsì. wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà àwọn tí mọ́mí ya wèlé lọ́wọ́ wọn wọ́n ti wá mọ́mí wá sísọ wọ́n ti gbé gbogbo ẹ̀rọ ata adẹ̀ ń wá mọ́mí látara àmọ́bí tó sá láàrin mọ́ dàárọ̀ yìí o. excuse me jọ dúró náà o sick tẹ́lẹ̀ ṣá o sick ló já wọnú ilé bẹ́ẹ̀ yẹn ló wá bá mi bì í pé wọ́n gbé àwọn olówó èlé gbé yà yín lọ rọ́ọ̀ṣì wọlé bí pàtó ẹ pé crisis délùú ó fẹ́ hypertension tí mo ti ní already orí ẹ̀ ti dàrú ṣótó crisis ni tí àwọn olówó èlé bá gbé ìyá yín ohun tí ìyá yín jẹ ló yọ ìjọ tí ìyàwó bá ti sọ pé ẹnu ọkọ òun rùn ọkọ òun ò rí láìbù ohun tójú ẹ̀ bá lórí ẹ̀ àwọn olówó èlé àwọn àgbè yẹn lójú òrìrí ẹ dúpẹ́ pé kò bọ́ sọ́wọ́ Evans fún ara ilẹ̀ máa nọ́ọ̀sì lẹ́ máa máa nọ́ let me tell you tó máa fi kú máa rọ́ọ̀ṣì wọlé wá bá mi bẹ́ẹ̀ mọ̀ pé àwọn olówó èlé wá gbé ìyá yín wọ́n kó ẹ̀rọ ata ẹ̀ wọ́n kéré gbogbo ẹ̀ kí ni tèmi ṣọfẹ́ gbọ́ ṣọdá àwọn big boys méjì tí mò ń nọ́ọ̀sì tí wọ́n máa padà di owó fèmí wọ́n bá lù jù yà yín lọ ó ń pẹ́ kí àwọn olówó èlé tó gbé ìyá yín kó kọ́ ẹ̀mí wà á rọ́ọ̀sì bọ̀ wà á ṣe kíndìn kan. àwọn màálù mọ́mí ò bàálù tó màálù dáàdì. màálù bàálù jù yá yìí mo ní màálù bàálù jù yá yìí lọ náà mo ṣe ń wẹ̀ yìí bíbí ilẹ̀ bíbí ilẹ̀ mo ní kọ́kọ́ bí. nonsense ẹ ẹ kíndìn kankan kíndìn tèmi ìgbà tí evans kó wọn lù ibo lẹ́wà ẹ dùpẹ́ kó pé kò bọ́ sọ́wọ́ ẹ̀ lẹ́lẹ́yà olówó èdè gbé yà yín yẹn lójú òrìrì wọ́n sábà ti gbé àwọn eléyìí. dìde sára jàre. ẹ dìde sára jàre. sẹ́tù fọ́ tébù ni wọ́n ní ká dìde ẹ mọ̀ fọ́ gíláàsì lè ẹ jẹ́ gbèsè ẹ ti rówó san ẹ tún fẹ́ fọ́ ẹ ṣé eléyìí jọ fàyàwó dúró dún yín aláìsè sọ pákó stand right and and and lead down very well. ẹ fi wọn sílẹ̀ wọn fẹẹ fún gbèsè kún gbèsè ni. thank you iye kan yìí. ẹjọ ẹjọ ẹjọ ẹ̀bẹ̀ tó ń bẹ ń sì kò yé mi ṣé ká fìyẹ ẹ sílẹ̀ ni kó má sanwó wa àbí wọn máa sanwó wa ká bàbá ti yẹ ẹ sínú ṣòwò lé mi. rárá àwọn máa wọ àsán a máa wọ àsán. ẹ ò ṣe é rí tabaníkà sọ fat òótọ́ ọ̀rọ̀ délẹ̀ yẹ ká bára bá sọ̀rọ̀ mọ́mí ẹ̀ ìgbó ṣé ń wò wọ́n yìí olùsí ayé àtọ̀run ni wọ́n ìyá nígbà tí wọ́n bí wọn báyìí wọ́n gba láísẹ̀nsì yà báyìí fi lé wọn lọ́ọ́ kí wọ́n bá máa wá yẹn káàkiri àmọ́ hmm. mọ́mí ẹ̀ kiri gbogbo ọjà entire market tó shop ṣọ́ọ̀bù tó lé ní almost one thousand five hundred ń tá a pa ni tí n bá jáde bí eégún tí n bá pawọ́ yìí wàláì mi ò ní bọ́ ẹ̀kún lọ́rùn màá dẹ́ fi sùn bẹ́ẹ̀ màá gbójú ohun tó máa kiri màá máa kiri lọ ó yẹn gbọ́dọ̀ pé target mi. now mọ́mì ńgbà tá a tún wá pàdé wọ náà ní after six alẹ́ wọ́n kírun tó seven ọ̀gẹ̀dẹ̀ full tray tó gbé bó ṣe fresh tó rẹ̀yàn bí lọ́ọ̀ pé kí ló ń tà ó ṣe dí bí popcorn tí ó refuse láti blow. irú kí ni ìbéèrè tẹ́yìn náà béèrè yìí báyìí ní í banana ṣé tíyà rẹ̀ bá jẹ́ ìyá gidi wọ́n ní tọ́mọ bá sàn ara ìyá ló yẹ ká ti mọ̀ tó yẹ kí ẹ mọ̀ gbé local banana lé lórí tó yẹ kó fi ń dín dòdò ni ṣé kò yẹ kí irú eléyìí kó máa jẹ international banana ó fẹ́ fi mi ṣe techno makana ṣé bó yẹ kó máa jẹ international banana ni ẹ eléyìí bó ṣe wáyé ní sí ìpé kiri náà máa fi ṣe láàṣì ẹ̀ẹ́dòdò wèrè ó ló ń tà. ẹlò ẹyẹ sẹkẹtì ẹjọ èló ni àwọn mọ́mbà ń gbèsè tí wọ́n jẹ. owó wọn tá gbà forty two thousand five hundred naira ni wọ́n dẹ̀sẹ̀ san twelve thousand five hundred naira so balance wọ́n sìn òkú thirty thousand naira. ìwọ gan ṣé bó ti kó sọ̀rọ̀ nu ọ bẹ̀rẹ̀ sí sọ owó tí wọ́n jẹ bí ìgbà tó fẹ́ rìlíìsì rìsọ́ọ̀tì ìdìbò adc kìnnì kan fifty kìnnì kan pdp kìnnì kan fifty kìnnì kan apc pdp ṣé bó ṣe kọ sọnù mami mami add of lift. ṣé ẹgbẹ́ ẹ tẹ́ ẹ jẹ mọ́mí ẹ̀ wọ́n jẹ̀yàn tó wíkẹ̀ wọ́n jẹ forty two thousand wọn try láti meet up pẹ̀lú even fifty ah. percent nígbà tó débi tó fẹ́ yàwó njọ́ yìí ọrùn kúkú náà fi yà pọ́n ìṣọ́ ọjọ́ tó lọ ẹjọ́ máa jẹ́ padà nígbà tó fẹ́ sanwó táwọn wá wọn kì í mo wá awábíà méjì bá ìṣọ́ ní ẹjọ́ bó ti lò ló ti lò wá fọrùn gígùn wọn fi reply wa bẹ́ẹ̀ ṣe wà ẹ ti jẹ̀bi ikú you are going to you are taking to prison we cannot discharge you and put ẹjẹ. stand up. ẹjọ ẹjọ ọlá ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ bá mi bẹ wọn lọ. ẹ mú wọn lọ bó tẹ tọ́lẹ̀tì tán bẹ̀ ni. àwọn obìnrin lẹ̀ ń yóò yẹ kó yé yín. ẹ lọ. ẹjọ ẹjọ ẹjọ àǹtí ẹjọ bá mi bọ àǹtí ẹ bá mi bọ. ọba dáná lọ bá mi wá bá dáná bá gbé ìbàdí fún ẹ ọmọ mi tẹ́tẹ́ wà ọmọ mi tẹ́tẹ́ mi lọ ta ni anikẹ́ wọlé ẹ̀dùn gírímọ̀ ẹ̀ ń yọ kíni nǹkan tẹ́ fẹ́ ok ẹ fẹ́ fi bí san gbèsè àyùkọ èmi nìkan kọ́ mọ̀ ló gbọ́ owó kọ́mpì ẹ wọlé sí inú ẹ ń fọwọ́ bomú ìyá ti jẹ yín tọ́ bàbá ló ń jẹ yín lọ́wọ́ orí yín ò dáa ta ni kí n máa bẹ̀ báyìí nígbà tó níyà rẹ só yẹ kí yà rẹ sórí jẹ́ sọ kíní kan fún ọ kí ni ìwà àtìyà rẹ dààmú ara yín fún kọ́mílé láǹtà jẹ́ ká máa bá yín tan láǹtà a ní gáàsì mi gan ẹ̀kọ́ yàn yín lè ìgbà mẹ́rin ni ó fi jó tán ẹ sì máa bá ti yín lọ ọlọ́run mú ìyá yìí o táìmù tá a ti mọ̀mọ́lẹ̀ èdè àgọ́ ni kí ló ṣẹlẹ̀ wèrè wo ló lọ toilet last èmi ni ah! ibẹ̀ ọjà ìwà ọrùn bí mo sọ ayé. inú mi ti bu tẹ́lẹ̀ <laughs> torí pé ká lè fi àjà àwọn èèyàn lèmi ṣe máa ń kó ipò mọ̀ kó mọ̀ ń gbà mí. ọ̀tá lọ kú wèrè ìwọ fà ìtó yìí ó yẹ kó mọ kiri ọ̀gẹ̀dẹ̀ ta ló yẹ kó lọ sí mainland kó mọ sọ pé any fokin of the day ó yá bẹ́ẹ̀ mi kó mọ yọ̀ ọ́ fọ́tò ọwọ́ kiri ọ̀gẹ̀dẹ̀ kí títì ibi tí yàrá wà. bros ẹjọ ẹ jẹ́ kí n yín wọn mi nù ẹjọ ẹjọ mo á wo brọdà mi ládùúgbò yìí wọn ọdẹ sí nílé so mo dẹ̀ wà stranded mo kàn ní change díẹ̀ ni tí máa fi wọ mọ́tò dò ṣòdì èmi ò mind ẹni tí tẹ́ bá fún mi. ìgbà ní ká ṣe ọba yìí. ẹjọ ẹ bá mi wà kó yín ó possible anything. Sorry. lè dàbí ẹni tó lówó lọ́wọ́. ṣáájé ń wá ah, tiẹ̀ ti dà ní tájé ń wá ìtàdẹ̀ ti dúpẹ́ ẹ ṣàánú èmi ni jẹ́ kájé wá sọ́dọ̀ èmi náà ẹ bá mi wá nǹkan kí n tiẹ̀ jẹ. ìgbà fún wọn sì nínú oníṣọ ọgọ ni kì í dúró sí pípa ẹni tó bá yẹ kó wà ní máa fún yín àti ẹ kó wà lọ́ọ̀ mi máa fún yín kò sí lọ́ọ̀ mi má fi wọn onímọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ ń kà á sí ẹ̀ má fi ọ̀rọ̀ bá Ẹ jọ̀ọ́, àbí mo rí change díẹ̀ lọ́wọ́ yìí kí n ṣe fi jẹun. Change kẹ́ fi jẹun àǹtí ẹ̀yin kọ́ mo rí ní ìjẹta ní street kẹta lẹ́yìn bẹ́ẹ̀ tẹ̀sọ́ pé ẹ ìdòwú pé ẹ fẹ́ fi jẹun ó sì jẹ́ pé gbogbo gbàlébí máa ń pa yín ah. oúnjẹ náà lè máa fẹ́ fi jẹ ẹ nìkan mi tẹ tọrọ owó lé lórí oúnjẹ ni. tíṣẹ́ bá ah, ah. pọ̀ jù lápọ̀ àníbọ́n ló ṣe èèyàn bá rẹ́ran tó dùn jẹ akọ́gíra ẹ̀ làwọn jẹ ni ẹ wá wọ̀gbọ́n tọ́ńdà o ìṣẹ́ ò dáa. ó ń ṣe pé ohun èmi náà kì í máa tọrọ bí mo ṣe ń tọrọ yìí àmọ́ màámi ló wà nínú wàhálà kan wọ́n yáwó lọ́wọ́ àwọn kan ni ojoojúmọ́ dẹ̀ ló fi wá ń pariwo tán fi ń tì wọ́n mọ́lé gbogbo bí tí mo dẹ̀ ran ọkàn rẹ sí ìjákulẹ̀ ni mo bá ń bẹ̀ wọ́n wá wò pé kàkà kí màámi máa ṣẹ̀sìn kémi kúkú gbé tùjú kúrò kí bẹ̀rẹ̀ sí ń tọrọ owó kówó yẹn lè pé kí n lè jọ màámi nínú àjàgà tó wáyé ìyá ìyá ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ ni èmi náà mọ̀ pọ̀ ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù ẹ má bínú sí mi ṣe mọ̀ pé nǹkan tó gbé yín débí báyìí ló gbé mi náà débí báyìí. Ah, bọ̀dá délébólé á wà látàárọ̀ èèyàn kàn dúró síbẹ̀ látàárọ̀ ní ẹ̀kọ́ dáyọ̀ dùn. gbogbo ọ̀nà ló dìnà tráfíkì wà lọ́nà tó bá yẹ pé mo mọ ọ̀wọ́n short cut mo gba kọ́nà kọ́nà àgọ́ ni mo ti lè dé bíbá nǹkan tó ń bá mi sọ lẹ́ǹkan mi ò gbọ́ lórí fóònù kí ló sọ. nǹkan tí mò ń sọ fún yín ni pé ọlọ́pàá ti wá mú mọ́ mi yìí o. ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá mo ṣáà rí mọ́tò ńlá kan tó dé pẹ̀lú bàbá olówó kan láwọn mo ṣùwọ̀n pé mo abẹ́ sọ pé bàbá olówó yẹn ló máa ní kó mú wọn. Ah, ah, kí ló ṣe tọ́bi ní kó mú wọn. èmi ò mọ ohun. dádì nǹkan. wọn ò títí débi ṣe ń sọ̀rọ̀ ìwọ̀n ti dé wọ́n ti dé wọ́n dẹ̀ ti mú mi lọ jẹ́ wọnú máa jẹ́ ká lọ. dúró nísìn ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí báyìí báyìí báyìí báyìí kí ló ń bẹ̀ mí fún àpòkù asámà lápẹẹrẹ yóò sànìdì tó fi mẹ́ta ah, ní tí mo fẹ́ kọ́ sẹ́rẹ̀ rẹ lójú mọ́ bẹ̀bẹ̀ ṣọ́ńtọ́ bẹ̀ mí fún báyìí kí n gbọ́ bẹ́ẹ̀ tí yá mi mọ́lé ò dáa ẹ̀mí tó bá jẹ gbèsè náà ló máa san. kẹ́mi má san àhámọ́ yẹn ò lè fún wọn ní opportunity láti san. ẹ èmi náà fẹ́ kọ́ san mọ́sẹ̀ nbẹ lọ́hùn kọ́ súnmọ́ san ọlọ́hùn níjọ́ san àmọ́ yà tí ó jẹ ìyá rẹ̀ yóò jìyà tán yóò gún ọ jẹ ṣé bí wọ́n lọ́mọ ẹ̀ ìyá ẹ̀ ọ̀rọ̀ ṣé ojú ojú tó fi kó yán ló fi gbọ́ bẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ sá. kí n má ṣe kí ni nígbà tí ó fẹ́ yáwó lọ́ọ̀ mi àti jẹlẹ́dẹ̀ yùgbàyùgbà àti sanwó ó di tìpẹ́tìpẹ́ nígbà tí ó yáwó tó fẹ́ fi ṣe tó fẹ́ ṣe ojú rẹ̀ má dáa ṣé ojú tó fi kóyán ní fi ń gbọ́ rẹ̀ síbi wọ̀ kàwé ẹ ó sàmọ̀ ń pa investment ó mọ tán pè ní investment ìyá ẹ̀ fẹ́ rán nìní dáhùn. wọn ò rẹ́dí láti rán yín dáhùn. ó fọ́ my dead body. ẹ jọ sà ẹ bá mi tú wọn sílẹ̀. ẹ ẹ tuta nílẹ̀. ẹ jọ. kọ́lé bá kọ́lé kọ́lé bá pápá má lè wo bó ṣe pé ìjọ nínú bí mi. ẹ jọ ẹ jọ. wo dìde dìde dìde dìde dìde tẹ dìde náà dìde dìde mi ò fẹ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ sì kankan bó ṣe ń pè ìdán nínú ń bí mi sórí wò mí dáadáa bó ń sẹ́ra ibi tí ààrẹ ọmọ gbé. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ sá ẹ ro tọlọ́hún ẹ jọ. ọlọ́hún. bẹ́ẹ̀ ni sá. mo fẹ́ràn owó. Yes sir. ah mo fẹ́ràn owó kì í sọ eré kọ́ o kí n lè torí owó ni mo fi ń yáwó èlé ntẹ́ mi nu ẹ̀fọ́ lídìí ẹ̀ lé kémi ṣe mo fẹ́ràn owó gidi mo lò seventeen years ní Ghana seventeen years ni mo pè é owó ló lé mi kú ọmọ ẹ ẹnìkan jẹ mí lówó owó tó jẹ mí gbogbo tó jẹ mí kò pé kò pé fifteen thousand torí owó ń gbà mo dá wàhálà lẹ́tì ẹ̀ ń wà mí káàkiri ẹ gbé mi nu Black Maria ń bá mo ṣèyàn léṣe tí wàhálà ìpọ̀ ni mo sáko mo fẹ́ràn owó gidi mo lè pààyàn torí owó bóyá bá jẹ mí lówó àmọ́ ngbà yá rẹ̀ ò fún mi lówó mi bí mo ti fẹ́ràn owó tó yìí ìfẹ́ràn owó jọ lọ́n lọ. tọlọ́run yẹn náà ni kẹrù o ẹrù tọlọ́run. ngbà <laughs> yá rẹ̀ wá kọ̀ tí ò fún mi lówó ní bàbá rẹ̀ gangan wá sọ mi pé tí n bá mú yá rẹ̀ dáadáa kò ní fún mi lówó mi ìdí nù tí mo fi fọlọ́pàá gbé yẹn. dadi bẹ́ẹ̀ni. lọ ní kẹgbẹ́ mọ́ mi tó bá dúró màá sọ lórí. dádì. bẹ́ẹ̀ni ah! tí bàbá rẹ bá dúró. dádì. bẹ́ẹ̀ni màá sọ lójú ẹ pé olóníkè arrest mama and I arrest her. dádì. bẹ́ẹ̀ni màá dúró bá ju bàbá rẹ màá sọ bẹ́ẹ̀ ah! bí ìyá bá sanwó mi yóò kú mi. àmọ́ ètò ẹ̀ka play àmọ́ ilé ètò ẹ̀ka play nu rẹ́kọ́dù wọn. sàkà láìgbàdé mo ti gbọ́ tipẹ́ ó ni màá play aláìgbàdé ṣàkáò délé. ṣé ò sí. láti wọ́n parọ́ ọkọ̀ mọ́ yín mo dẹ̀ fẹ́ confirm bóyá òótọ́ ni àbó òótọ́ kọ́. wọ́n parọ́ mọ́ mi. bẹ́ẹ̀ni. pé kí ni ẹ. wọ́n ní ọ̀hún olówó èlé ibi tí mọ́mí ti lọ yáwó pẹ́yìn lẹ́ni kan wá fọ ọlọ́pàá wa mú wọn nílé. tí n bá rántí ó dà ń pè mí ni èmi mo ní kán mú mọ́mí káwọn olówó èlé máa mú yẹ́ ẹ lọ. bọ̀ ló dé dáadé ìwọ ń béèrè pé wáì kí ló dé ṣé kò yẹ kán mú ìyá ẹ lọ ni obìnrin tó wà nílé ọkọ tẹnu ọkọ ẹ ò ká ìyà tírú wọn jẹ nìyá ẹ ń jẹ lọ́wọ́ yẹn tí n bá rí punishment mi tó tún lejú kán mú ìyá ẹ lọ màá tún ṣe. ọkọ dáná. quiet tí wọn ò bá ponú kí ni ìyá ẹ fẹ́ fowó èlé ṣe ó lọ yáwó èlé ohun tó tiẹ̀ bí mi nú jù nú owó èlé tó lọ yá òun ni táìpù owó èlé yẹn gangan àmúkàwé wọn ni gbọmúlé láǹtà ọmú tèmi ń gbádùn tí mò ń lá tí mò ń kó ìyá ẹ lọ gbélé láǹtà ṣé kọ́ mú jóná lójijì ni tí ìyá ẹ ò bá tí ò bá lórí tó ń rò ṣé kò mọ tó ń dun ẹ̀mí ni láǹtà ìyá ẹ lọ gbé ọmúlé láǹtà ó gba owó wá ó lọ gba owó fi powó ó wá di wàhálà tán ẹni dá sí i bí mo ṣe ní kán máa mú lọ yẹn ló dáa òpònú nìwọ pé bí ọmú ọ̀hún ló mú dàgbà ìyá ẹ lọ gbélé látàdó lọ jóná dànù yẹn ìránṣẹ́ ṣì ọ̀rọ̀ kó rádaràda ẹ kó wájú mi. bọ̀dádì kò dáa náà ṣé bọ́lọ́pàá ṣe mú wọn lọ yẹn lórí wa dáa ni. sàkálà ìgbàdé ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ máa wọ arákùnrin kẹ ibi ló máa dé bàbá mi. ìyàwó fún wọn. ló ló lókulù. wo pàmò mi. ẹ ní sùúrù náà náà ẹ jọ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mì mi ni òun mò ń sáré kiri láti jẹta náà ẹ jọ náà. ẹ ẹ mọ́mí ẹ sọ̀rọ̀ pé owó ẹ nǹkan tó ṣe mọ́mí ẹ lèmi á fi sanwó kẹ̀kẹ́ padà. ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́la. ọjọ́ mẹ́ta á. máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ẹ jọ ẹ jọ náà ẹ jọ. àbẹ̀rù ọlọ́run wo wo mi ò nájọ́ bẹ́ẹ̀ rò mi ò nẹjọ́ bẹ́ẹ̀ rò èmi ti rí ẹni tó máa wa márùwà tèmi tó máa wa kẹ̀kẹ́ mi tó máa ṣe dáadáa ó bẹ́ẹ̀ bá ogun ẹ̀ jẹ wọ́n bá mú kọ́kọ́rọ́ mi. bá mi mú kọ́kọ́rọ́. bá ẹ má ṣe báyìí náà ẹrú tó lọ́hùn náà. lóṣọ máa lè. ẹ má ṣe báyìí náà ṣé kí ni. ẹ jọ náà. kí n jọ kí ni ọjọjọ ni. ẹ má ṣe báyìí náà. tẹ bá gbé lọ kí lè fẹ́ ká máa jẹ. ẹ olórí burúkú kí ló kàn mí pẹ̀lú ìyá ẹ. ó hmm. sílẹ̀kùn fẹ́mi o. ẹ má lọ. sí gẹ̀ẹ́dì fún mi. ẹ má lọ. Ah ẹ má lọ ẹ nà ọ. lójú ẹ̀rọ pé kẹ̀kẹ́ òkè ń báyọ̀. ẹ má lọ ń gba ọ̀dà nù. Ah. ẹ má lọ ẹ wo ẹ wo àtẹ̀yìnwá ni. ọlọ́run á bá yín yanjú ẹ̀. àmì o kí la fẹ́ ṣe báyìí. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn a dẹ̀ ti gbìyànjú in fact a ti dé mosque iye tó ní kò ti fún wa ká tiẹ̀ rówó yẹ kó pé ká lè yọ àwọn parent wa nínú wàhálà tán wá yìí. nǹkan tẹ́mi náà ṣe mú wá sílé ìjọsìn yìí nìyẹn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹni help tó bá lè ṣe fún wa sà àwa bí láti wàá tọrọ owó ni sà. àkókò ní fọlọ́run ṣe rí nǹkan tó gbé wá ṣọ́ọ̀ṣì inú mi máa dùn sí i torí nǹkan tó dùn mọ́ lọ́wọ́ bá nínú mi ẹ̀dá tó bá jókòó tó rí pé òbí òun wà nínú ìṣòro tó wá ń làkàkà láti yọ òbí ẹ̀ kúrò nínú làásìgbò náà inú ọlọ́mọ máa ń dùn sí mi o àmì ọlọ́run kò sì fún mi sílẹ̀. àmì jésù. ṣé wàá rí inú ìjọ tẹwa ẹ kò ń ṣe pé bóyá àwa náà ní púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ̀ ń bá a fún wa àwa náà á fi ṣètò ìyàlú. ṣùgbọ́n ká tó di pé à ń bá a bí um, èlò ni owó tá à ń sọ̀rọ̀ um, forty something thousand ni mọ́mì mi yá but wọ́n ti san owó nù ẹ̀ sí gbogbo ìtókù ṣá thirty thousand ni. àti mọ́mì tèmi ṣe kù sixty five thousand. ok so gbogbo ẹ̀ máa jẹ́ bí ninety something. ninety five thousand. bẹ́ẹ̀ ni sá ẹ jẹ́ fún mi ìṣẹ́jú méjì. Ah. àdúrà àgbà o torí ó ṣì ó sunwọ̀n iṣẹ́ tí ń dá níbi ẹni dàgé abẹ́rẹ́ ọ̀wọ́n. ọmọ yóò ń gbèsè kí lẹ wá ṣe torí ẹ̀kan dún ẹ̀kan gẹ̀gún lé wa lórí kí lẹ ṣẹlẹ̀. àfi asanwó tí mọ́mí wa jẹ ni. àmì ìmọ̀ kan wá sanwó. wọn ò fi wọn lè gbéyàwó lọ́wọ́ wa fẹ́ẹ̀ ń ya ni. lọ́ọ́ fi ń pè wọn lọ́mọ yóò ní gbèsè ṣé màmí yóò jẹ gbèsè ni àbí ṣé ẹ ìbú ẹ fún wa nítorí ẹ ká ìbéèrè ìbéèrè ẹ jọ ṣé ẹ fẹ́ san half àbí ẹ fẹ́ san. àbẹ san gbogbo wọn kẹ yọ wọn kúrò nínú ìwé jagajaga. <laughs> ẹ ẹ àwọn jagajaga tó ṣe ìwé jagajaga. kí ni gbogbo yẹn. ẹ jọ ẹ jọ sáà ẹ jẹ́ ká mọ bá ṣe máa sanwó yẹn so at least ẹ tiẹ̀ lè yọ orúkọ mọ́mì wa kó nínú ìwé ìwé yín. ìwọ ló dé lọ ọjọ́ fóun tó débi tó ṣe rògbòn bí bros alágbèbá wàhálà ẹ lọ bá sẹkẹtì ẹ lọ bá sẹkẹtì ẹ yọ ti yín ni àbátá ya ilé owó ni wọn ní ìwọ tó tó báyìí lé mọ́mì ẹ̀ ń yáwó kí ló ṣe ń lé. èmi yìí idiot ẹ jẹ́ kí ló fi yàtọ̀ sátọ́ ní Joshua àwọn ẹgbẹ́ boxing ni wọ́n ń kí lorúkọ ìyá yín tó jẹ́wọ́ kẹfẹ́ sí fáìlì pọ̀ ń bí bàí dá mi lò. Mrs. Àríkẹ́ Fátúnsìn. Àríkẹ́ Fátúnsìn. ok Àríkẹ́ Fátúnsìn ah thirty thousand naira ni balance kan fẹ́ fún wa. ẹ eh, thirty thousand yẹn náà la fẹ́ san. ok ẹ kò dání. kò ń yín. gbàyìn láàárọ̀ tiẹ̀ ó dáa tó báyìí mo mọ ṣe ti ṣe owó. àǹtí ẹjọ́ ẹgbẹ́nu sọ̀hún ẹjọ́ torí ọlọ́kùn ní dákí ń fi bí làmú yín. ìṣègbè ara ló ń kan ẹ́ ní thirty thousand àwọn àtúntò twenty thousand tọ́jú ìyá ẹ̀ ó ti jó jó. ẹ kí lẹ fẹ́. mo fẹ́ yáwó ni àbí kí lẹ ń ṣe ń bí. ta ló fẹ́ yáwó nù yín. ẹ ẹ dáyọ̀ mọ́ bó wà single publication everybody wà yẹn. yáwó òyìnbó ló ń sọ ṣébí yorùbá làwọn tó ń bá sọ̀rọ̀ sọ yorùbá. ẹni yóò máa sọ àwa náà gbóyìnbó kì í sọyìnbó wèrè gan lé lẹ́sìn lẹ́sìn. wọ́n wẹ̀ graduation. èmi máa rò kó fẹ́ sọ pé òun pàṣọ ni. ẹ má bínú ẹjọ́ ìjábọ̀ láìsí ẹ̀. àwọn màmá ni pé màmá yìí ò fẹ́ kọjá yìí wọn torí pé wọ́n ti jọ ṣe rìásà pé tẹ́ bá ti débi ẹ má sọ kọjá ara yìí o màmá ò sọ kọjá bẹ́ẹ̀ mm. ẹ jáwó àbí kílẹ̀ pé. ẹ jáwó ló ń bá. ẹ ẹ change orúkọ yín láti ní sí yáwó tó ti yé yẹn dá wọn ní dáwó tí ẹ fẹ́ sí rẹ́kọ̀d ni àbí ẹ fẹ́ shoot musical video mama mi ee mama mi ee pàṣẹ ló kọ́. n fẹ́ wá shooting eh. on video yeah. or my music uh, my eh, yeah everybody alẹ́ wà hearing speaking and watching your house. sáyẹn lè dúró fún ọ iṣẹ́ kí lẹ́yìn ṣe. Ah, oníṣòwò pàtàkì ni ẹ̀yin òde wa lè yá lówó wọ́n tún fi pàtàkì sí ah, ìṣòro. Ah. bẹ́ẹ̀ mi tẹ̀ sí wọn wọ́n bí bàtẹ́yàn lọ sí sí àwọn sí sí àwọn tí bá yà mísíkà fídíò yẹn tán hmm. wàláì gbogbo lẹ́yìn ló máa rà. ẹ lọ rí sẹ́kì. àwọn táàmù yẹn sì ní báyìí gbogbo lẹ́yìn wá ti máa rà. ẹ lọ rí sẹ́kì ẹ lọ rí ẹgbọ́n àti ẹfẹjọ́ àti mọ́ni oníṣòwò pa àti rí tẹlifíṣọ̀bù sí àti iṣẹ́ tẹ̀sí ẹ lọ rí sẹ́kì ẹ ṣeun wèrè ó ti bá yé màmá yẹn jẹ àwọn ọ̀pọ̀ òyìnbó ló ń sọ ni. èmi iṣẹ́ mi mọ̀ ni. bàbá tó ní kọ́ bá ṣe tó òyìnbó ló ń sọ. ṣé bí ìlà wèrè bìnrin bọ́ńgláàrí wíńdò ni. ẹ rà mọ. wọ́n ní ká wá báyìí. ok kí lè fẹ́. ẹ owó yìí náà. ta ló onídùúró ta ló fẹ́ yáwó. èmi ni màá ok ẹ̀yin ló onídùúró bẹ́ẹ̀ ni ẹ̀yin lè fẹ́ yáwó. bẹ́ẹ̀ ni. ok tẹ fẹ́ yáwó a máa nídìí ìyẹn ni o dẹ̀ máa mú photos card yín náà dání. Ah, ṣé èmi ò nídìí photos card ìlàjú mi ti tó ẹ bá ya làmì sórí fóònù yín ó ti tán kò nídìí photos card. ewu ẹgbẹ́ yẹn ti ayéjọ́ ni làmì yìí èbú náà fi ń bú yín sìn kí ló ń ṣe yín. so òun náà fi sọ fún mi pé làmì ti wà useless ọmọbìnrin. ìwọ ìgbà kan ni ẹ ṣáà rí pé mi náà kọ ọ̀hún nǹkan ńlá ìbò kọ́lọ̀ ń ẹ ẹ ẹ ó kọjá bẹ́ẹ̀ kí wọ́n tó mú délẹ̀ yìí. sọ fúlàní ti ra ni àbọ̀wọ́ alárùbọ̀. kí ẹ gbọ́ mọ́ lànà. alárùbọ máa wò fúnra mi ló lọ bẹ́ẹ̀ èyí ló fẹ́ àṣemẹ̀yà gbọ́ ọmọ ìwé ẹ̀dẹ̀ ló wà ní èyí ló fẹ́ o give ó ṣe é ṣe gangan náà mo fẹ́. eléyìí tí mi wò yìí náà ti ṣe é ṣe. àdúpẹ́ àdúpẹ́. kíyàn hundred wá wọ́n máa jẹun wọ́n máa yó. àdúpẹ́ àdúpẹ́. àṣírí bò náà ni. ṣé bẹ́ẹ̀ lọ yáwó. bí n yáwó kọ́ èèyàn yáwó sí rírẹ́ ni ṣé bí a bá kú mọ́ èèyàn bá jẹ́ èèyàn èèjò ní nàlówó owó ti wọlé ó yé mi èyí ìkíní ń bẹ bẹ́ẹ̀. ìyẹn náà dá èmi wọ́n ti pàwọ́ èròjà eh, àwọn èèyàn wá wá. Eh, dàpọ̀ ẹ bá mi lọ sọ́dọ̀ ọ̀ràn mọ́là nípa ní eh, àgbò méjì ìyá mọ̀ sí àṣọ ẹ̀rọ tó bá jọ kejì àdídìbò àdídìbò àbò méjì. nígbà tí wàhálà délẹ̀ wọ́n mú orí mi ò rẹ́ nìkankan àfiwọ́ tí n bá wá ní ẹ̀ ń kọ́ tó máa wá gbà mí ẹ́ ṣé màá jẹ́ra sínú police station bẹ́ẹ̀ ni. wọ́n mi ojúṣe mi mò ń ṣe ẹ lè máa dúpẹ́ lọ́wọ́ mi pé mò ń ṣe ojúṣe mi. mo bá jẹ́ ọmọ tí ò mójúṣe ẹ̀kan á ní kí ló kàn ń pẹ̀lú ìyá kan lọ ṣe àwọn gbọ́múlé láǹtà wọ́n wá gbé ìbí ló kàn ń pẹ̀lú gbọ́múlé láǹtà kan ọlọ́run ti àjẹ yín mọ́ mi kọ́lọ́n ṣe àṣebà ẹ máa wá owó tó kù máa lọ sanwó bàbá nítorí akọ̀ṣe sign agreement ní police station lọ fi undertaking lọ fi fi yín sílẹ̀. ìyá ló máa ṣẹlẹ̀ èmi náà ní dúró èmi náà ti mọ ohun tójú mi ti ẹ̀rí ń bẹ̀ yẹn ó ti yé mi ń sì pé kì í ṣe owó tó yẹ kéèyàn máa lọ bẹ̀ lọ gbà ní ìjẹ́ tó dọ́rú ẹ̀ ṣàwò mọ́ èmi kẹ ọlọ́run má jẹ́ kí n tún débẹ̀ ah mo mọ ohun tójú mi rí ọmọ mi kò dáa kò ń ṣe ohun tó yẹ kéèyàn máa ṣe kò ṣe mo dúpẹ́ o olúwa wà pẹ̀lú ẹ̀ mi ní wọ́ àmọ́ bàbá ẹ̀ mo ti máa fojú bàbá ẹ̀ rí oníkálukú máa pín gà níbi tọrọ gbédè bàbá ẹ̀ ní kó wá fọlọ́pàá gbé mi wọ́n ti èmi mọ́ ibẹ̀ wọ́n dẹ̀ tì mí mọ́ bẹ́ẹ̀ náà bàbá ẹ̀ ò yọjú òun ló dẹ̀ sọ pé kó lọ fọlọ́pàá gbé mi nígbà tán wálé tí wọ́n rí mi náà fi fọlọ́pàá wá mi kiri ah bàbá ẹ̀ mo ti máa fojú ẹ̀wọ̀n mo ti máa fojú ẹ̀wọ̀n tí máa ṣe fún kò ní gbàgbé mi láéláé àbí àbí nígbà tí mo dáràn ṣó kọ́kọ́ mi sọ pé kọ́ máa lọ fọlọ́pàá ó ṣe ìyá mi ó ṣe mo dúpẹ́ o mo ríwọ náà sáná ẹ̀wọ̀n. tí màá wá bèrè nǹkan. kẹ́ lè mọ̀ náà mo ṣe mú wálé wọn. má bínú jáde ìyá mi àti àfihàn tí ò ní kí ìwọ náà ṣe torí mo rí ẹ̀hún ìwọ náà dúró àwọn ti ṣàyẹ̀ ó ti kí n mọ̀ ọmọ dáadáa ní ẹ̀yìn gbogbo ilé ńkọ́ ìyá àti dáadé ńkọ́ àbúrò wa ṣe kí lorúkọ ẹ̀. Oyinkansola ma. Oyinkansola òun kọ́ sínú ọlá òun á máa kọ́ sínú ọlá gbogbo wa wà á kọ́ lárùn wà lágbára lọ àwa ò lówó o ṣùgbọ́n alẹ́jẹ̀ lórí wọ́n fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà ọmọ ìlú wo ni ẹ. Abẹ́òkúta Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ọmọ Lísàbí àwọn ọmọ Lísàbí wọn lẹ́gbẹ̀ẹ́ ìjara wọn níyàn láyé ìgbà kan lẹ́dí ìjara yín <laughs> ẹ̀wọ̀n ni ẹ káàbọ̀. Ah! ọlọ́run mà tóbi o ah! olúbẹ̀bá ṣe dàgbà tó ó tún máa fún un lọ́mọ ó tún wá jàbí ikú ọmọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò lè má ṣẹlẹ̀ ah! bẹ́ẹ̀ ìgbà tó yẹ pé àwọn nǹkan wọn bímọ wọn ti sáré lọ ra màálù wọn ti pè léwé báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀. wo obìnrin ibẹ̀ ni wọ́n yìí báyìí tó ń sọ̀rọ̀ báyìí ni ẹ́ ẹ káàsán ẹ kú náà. ẹ kú ewu ọmọ ẹni ọlọ́wọ́ lọ́dà sí o. àbí ẹ kú ewu jáde. Ah, ẹ wá kí ló dé gbogbo ẹwà dry season àárí kòkò rin ààrẹ ja ààrẹ run. àbí o. ó yẹ ká ti máa ráwọn tó ń jàbọ̀ jẹ àti àbọ̀sùn kí ló dé. ká máa ráwọn tó ń ti nǹkan bẹnu. ẹ ẹ dábìlóhùn àbí máníjà sásíléwọ̀ ni. àṣìléwọ̀ ah, ah. ilé bàbá ọlọ́mọ náà la wà yìí. ọ̀dà yóò yàtọ̀. ẹ wo ẹ ìṣíléwọ̀ kọ̀ọ̀kan ilé bàbá ọmọ yẹn náà ni. kí ló wá ṣẹlẹ̀ Ah, torí pé kí gbogbo ẹ ti máa sọ́kùtù wọ̀wọ̀ báyìí. ẹ wo kò lè sọ́kùtù wọ̀wọ̀ ah. lórí òní mọ́jú ni ọmọ kú. ọmọ ṣe kí la. ẹ wo ah. ẹ má wulẹ̀ pariwo gbùdùgbẹ́ ti já lóru èní mọ́jú ẹ wò ìṣe ló ń wọ ẹkún mu. ẹ wá ẹ wá ẹni sùúrù ṣé ẹ ń ṣeré ní àbí ẹ ń ṣàwàdà. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ manager mo bọ̀. ẹ ẹ gbọ́dọ̀ ṣé lóòótọ́ ni Ah! Ah! kálábàbí náà ni ah, o kó má bọ́tí irú kúburúkú ò nìyẹn tí ẹ bá tiẹ̀ máa kú sí irú ọjọ́ ìní ni á tẹ̀ jẹ́ ẹsẹ̀ kó mọ́tọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá tiẹ̀ wá lọ a ti play tiwa tán ah, ẹ jọ ẹ jẹ rí níta. Ah. ẹ pẹ̀lẹ́ ah. ẹ sì kí ẹ yìí bí ẹ ọlọ́run ṣe mí tó dáa fún wa tó máa bá wa kalẹ̀ lágbára ọlọ́run tó jẹ gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ tèkẹ́ ẹ yìí. ẹ ṣe mi ẹ ṣe. ẹ wá ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lójú obìnrin mo sì pè é bọ̀ ká ah, sọ kí la fẹ́ ṣe sí lọ́wọ́ wa lè báyìí. kò sí ìyá sí àgbà fọlọ́ náà ni. Ah, gbà fọlọ́ ń bá wo kò sọ̀rọ̀ gbà fọlọ́ ẹ ti gbàgbé ẹ̀yin ti yáwó èmi náà ti yáwó gba níṣẹ́ báwo la ti fẹ́ rówó padà. ọmọ ìyá ọmọ ìyá kú àti àmọ́ ìjó ìdá. Ah, bàbá ẹ mọ̀ mọ́ ṣe tí báwọn ará àdúgbò ti gbọ́ wípé ọmọ ti gbọ́ wọ́n ti gbọ́. wọ́n ti mú wọn ní látàárọ̀ wọn ìgbé ní ah! ìjẹ́ kan wọlé ní wọn ni. Ah! ẹ ti gbàgbé pé owó ta lọ yá kò ṣe ordinary èèyàn la lọ yá olówó ẹ àwọn olówó èlé ni táàbà dẹ̀ rówó dá padà wọ́n máa sọ àtìmọ́lé kọ lẹ́tà sí báyìí o. ọlọ́run fòfò rẹ̀ mí ọlọ́run fòfò rẹ̀ sì yà lè ṣe é nígbà ọmọ ti kú ọmọ ti kú. ọyọ mi ò kọ́ tèmi lajẹ ṣé a lè lọ yá fìdí kan ká complain bẹ́ẹ̀. èmi lè yà wọ́n ẹ̀ ṣe. mo ti sọ fáwọn fáǹsì mi wọ́n dẹ̀ bọ̀ abẹ́nú mi lórí. èmi lè ń ṣe ṣẹfẹ gbọ́ sẹrí irinṣẹ́ tí mo gbà mi ò gbà lóye rí nítorí kò mọ yín aṣọ tí mo múra tí mo mú yìí mi ìmúra ẹ̀rí láyé mi first time tí màá torí kò mọ yín ẹjọ́ kí ẹnu wọlé láti inú gbọ́dọ̀ fi sọ̀rọ̀. èmi ìrèjì èmi jì kọmọ kú kí n ti máa sọ ní mi ìrèsè o. Ah, ẹ máa lọmọ ti jí ni ẹ ti dá sọfọ bó ti jí. sọmọ ti á jí. ẹ jẹ́ ká ṣe kó mọ̀ yìí ọmọ tó ti kú ti kú ẹ jẹ́ ṣe kó mọ̀ kálẹ̀ ló padà. mi ì lè ṣe kú oríṣi ṣe kó mo kú ọmọ ẹ máa ayé mi. ọmọ tó ti kú ti kú o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe kó mọ̀ ọmọ yìí àwọn mi lè ṣe kó mọ àyọjú kú. àbá la ti fẹ́ ró padà. owó ìlọjì ológun kì í sọmọ. òun lòun torí pé kí ni mo yáwó gbanisẹ́ múra ni mo mú yìí mi nílò àṣà lápòtí lájọ mo ti délé ayé mo lọ yáwó ẹgbẹ́ gbogbo ẹ̀ kó ní iye tó bá dé. yẹ́n tí mo fẹ́ ró padà àwọn fáǹsì mi mo sọ fún gbòòrò mo fẹ́ play o oníkòmọ ẹ máa lọ tó bá wà ní ìlú onímù náà lówó ẹ jọ ṣé ṣé àníwàsó tẹ̀jú báyìí. òkú ọmọ ìjẹ́ ológun. òkú ọmọ báwo ẹ máa bí mi sátọ̀ tán dé yìí ṣe bẹ́ẹ̀ sì látọ̀ mi dì. Ah. ẹ gba bá bí mi àṣekù mọ́ mẹ́bí. àbọ̀lé burúkú lélẹ́ báyìí báwo sì fẹ́ rówó ìlú òkèdè ìwé rògbò báyìí sẹ́ẹ̀lì ah, yá sẹ́ẹ̀lì yá àbíjà sálọ. wàhálà. ibẹ̀ dà. àyẹlẹ. Ah, ah, mo sọ èèyàn tán pé gbogbo àdúgbò mo ti rí pósítà kiri wanted wanted jáwọ́ lórí wanted. ẹ kí ló wá lè ṣètò fún wa. ẹ máa bẹ sọ̀rọ̀ ṣebí jáwọ́ ni ṣé rí gbogbo àwọn tó ń kọrin tó bá fẹ́ lókìkí kò síbi tó lè tójú bọ̀ láti fi lókìkí ta ló mọ̀ bóyá ṣe ló lọ bẹ́ orí èèyàn kan báyìí tó padà jáwé mọ́ lọ́wọ́ tí wọ́n fi ń wa káàkiri ẹ wo bóyá ìwà yẹn èèyàn ò lè sọ nǹkan tó ṣe tán fi ń wà o. báwo lẹ ṣe ń ronú báyìí ṣé mọ̀ bóyá jẹ gbèsè náà ṣe ń wà ni abọ́lẹ̀ ah, ṣe máa ronú sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. àà ah, ah, ó ṣe máa jẹ gbèsè ṣé kò ní promoter tó lè bá tó lè help ẹ̀ ni kò lè jẹ gbèsè náà. ẹ wo nǹkan tó bá ti ẹ̀wù kó ṣe ọlọ́run àṣẹ ni rírí èmi ò mọ̀ ń pẹ̀ èmi níbi tí mò ń lọ. ẹ jọ ọkú èèyàn tó bẹ̀rẹ̀ kí wọ́n fẹ́ fún. èmi ò mọ̀ pa yẹn o èsì tó kọ́ you ready? Ah, ah, ẹ fara balẹ̀. are you ah, ready? ọ̀nà tó bá wù mí mo lè gbóòórìn mi gbà tìbí mi lọ lóhun fún. bẹ́ẹ̀ káàbọ̀ káàbọ̀. lórí bá gbà wájú wọlé o tó bá gbẹ̀yìn kulé wọlé o atọ́tún àtòsí ṣe ìbọ̀wọ́ mi máa ló máa bọ́ sí i eh, eh. mo máa yí ni ké. excuse me. Eh, eh, eh, eh, eh. eh ẹ bá lọ gbórin gbàbí táwọn a lè má tẹ̀lé yín o. torí àti gbérin ni o ẹ bá lọ lọ bí tí ò yé wa. ẹni sùrẹ̀ kàndà sí kò yẹ yín ni ọ̀rọ̀ orin lélẹ́yìí inspiration ló máa bá dé tó bá ṣe gbé wá fún mi èmi máa download ẹ̀fẹ́ yín lẹ́yìn náà ẹ̀ máa ah, fọ̀ máa ń tiẹ̀. ọ̀gá tòótọ́ ni o torí àwa onílù a lè má mọ nǹkan tá a máa lù sí o. Ah, ah, kí lẹ ẹ̀dùnmọ́ yẹn ṣe ní mọ̀ nǹkan tẹ́ máa lù ṣebí torí nǹkan tá a ṣe ń ṣe rìhásà náà nìyẹn ta ó yá tó gbéjà rere láti bẹ̀rẹ̀ tó bá ti ń lọ ẹ máa tẹ̀lé ẹ tẹ̀lé ẹ tẹ̀lé ó yá. ẹ̀yin ẹgbà wájú tẹ̀lé ẹ fẹ́ gbà wọlé ẹ káwá gbẹ̀yìn kò lè tẹ̀lé. Ah. nice one nice working. ìyá tó ọ̀nà tó bá wù mí mo lè gbóhùn mi gbà ṣègbè mi lọ ọlọ́run fún bórin bá gbà wájú wọlé o bó bá gbẹ̀yìn kò lè wọlé o àtọ́tún àtòsí ṣèbọ́ mi màlúmọ́ bọ́ sí wọ́n máa yí ni kéè wọ́n dẹ̀ tún bá yín nù ń gbàdá làwọn àgbààgbà ṣe kan sára ọ̀rọ̀ òdodo là ń sọ ọ̀rọ̀ òdodo là ń sọ ẹ̀sùn wọn fi kẹ́ ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wa o. ẹ̀sùn wọn fi kẹ́ ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wa o. kí ló ṣẹlẹ̀ gan-an. Ah, ẹ bá igba sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ o dẹ̀ ń gbé àìtón o fẹ́ babi jẹ́ ni. kí ló dé tí wọ́n lò lónìí. ẹ ẹ ẹ bá da sí bí bọ̀ yìí lóhùn. kí ni nítorí pé wọ́n máa ń náwó fún mi lójú àgbo ló ṣe ń jealous mi. ló náwó fún mi. ṣé ojú àgbo la wà yìí ibà ṣe practice lélẹ́yìí. ẹ bọ̀ tí ìwọ gan mọ ibi tó yẹ kó ti lo itone ibi tó bá yẹ kó ti lo itone wàá lò ń bẹ̀. mi ò fẹ́ jà sígbà o má bàa mi jà sórin o. elégbé ló ní ọba solo calm down ẹ jẹ́ ká wá unite ẹ má yẹ kí controversy wáyé. ó yà àti ṣe kankan látàárọ̀ náà. òzúwàlà òzúwàlà. lójoojúmọ́ làwọn àbọ̀yọ̀ sí. ṣé àjibọ́lá lójoojúmọ́ lójoojúmọ́ làwọn àbọ̀yọ̀ sí àjibọ́lá pàṣípà wọn dààmú ẹ. Ah, calm down ah, o mọ̀ sí ọṣẹ yẹ gan. ẹ tẹ̀lé mi mọ́ ni pàṣọ ló kọrin yẹn ni. torí pé mo ti wá yá orin pàṣọ lò èèyàn á mì pé kó máa dárúkọ ẹ̀ jáwó ló máa dárúkọ èwo ti pàṣọ. ẹ òótọ́ ni òótọ́ ni pàṣọ ló kọrin yẹn bọ̀ táwọn bá ti fẹ́ kọrin sí ẹ fi jáwó sí ẹ jáwó ni kẹ́ ẹ fi sí àwọn. o ti larí mọ́lẹ̀ ni. èyí tí mo ti gbé sórí nìyẹn mo ti fi sínú mẹ́mórì mi ló jẹ́ ìjúlẹ̀ bẹ́ẹ̀. ok yẹn ti wà standby generator lórí ẹ now wà wá delete ẹ̀ ọkọ̀ fọ̀mátì ẹ̀ tó bá ti wá lé delete ẹ̀ ọkọ̀ fọ̀mátì wà á lọ bá jíbọ́lá àbí baraka kí ló ń pè yẹn wà á lọ bá amalọ́sọ ọmọ báyìí ẹ̀ wà á kó nbí. ẹ ló ẹ mọ tó máa ṣẹlẹ̀. wà á lọ bẹ tó bá ti lè bá o tó fi ẹ̀mí àti bá ti lè bára bàbá ẹlòmíràn rọ́pò ẹ̀. ẹ kò ní mí ni. ẹ ní sùúrù ẹ ní sùúrù jáwó ni kẹ́ẹ̀ fi sí ẹ má fi pàṣẹ síbẹ̀ yẹn. ojoojúmọ́ làwọn ọmọ rẹ̀ sí jáwó ojoojúmọ́ ojoojúmọ́ làwọn ọmọ rẹ̀ sí èèyàn tó wù kí lè mọ. ọ̀rẹ́ táwọn ojoojúmọ́. ní abẹ́gbọ́dún. ok tí a ní jáwó ní àárín. Ah, a ah, ní jáwó. ṣọ́bà ẹ ń gbogbo wa kọ́ wa ẹ má wọrí tẹ bá ti rí wa ẹ ti máa dá jáwó mọ̀ láàrin wa jáwó lè lè. sama ó ti yé mi jáwó you are under arrest. officer kẹjọ kí ni ìṣòro tí tẹ́ni tí mo lè bá stand up you are under arrest. ẹ ẹ ní sùúrù àti rìhásà bíi ni ẹ lè kàn déédéé. ẹ ẹ ẹ lọ jáwé rẹ sọ̀rọ̀ ẹ jọ kí ló ṣẹlẹ̀ gbà bí. ẹ ní sùúrù ẹ sọ sí mo jalè ní láì jalè. stand up. ẹ ìtẹ̀yàwó ìtẹ̀yàwó ẹ wá dé ọ́fíìsì wa. ẹ mo ti gbọ́ mi ní mi ò tẹ̀lé mi. ọ̀gá ọ̀gá ẹ mi ì pariwo. ẹ jẹ́ kí máníjà tẹ̀lé. ẹ mẹ́rin kọ́ tẹ̀lé mi. máníjà máníjà máníjà máníjà máníjà

ẹ jọ jẹ́jẹ́ mi mo jókòó ẹ pè mí pé léèrè ni pé kí wọ́n bá yín kọrin mo dẹ̀ lówó dáa ẹ lówó lọ́wọ́ kí lọ́ọ́ bá yín yáwó bí ó tẹ bá ti pawó lọ́jọ́ oṣù náà ẹ sanwó fún mi àtowó mi àtowó oníṣẹ́ ẹ jọ kí ló fa gbogbo oníburúkú eléyìí tí ẹ lọ́mọ kú tí mo dẹ̀ ní kẹjẹ káṣíkò mọ̀tẹ́ gbà ẹ wá dí mẹ́jọ oníburúkú tẹ́sí. bẹ́ẹ̀ bá burú bẹ́ẹ̀ bá burú tí wọ́n máa ń ṣe èkó mọ òkú ọmọ àbọ̀ sọmọ èkó ló ń kọ́ ọmọ ọkú ni àbẹ́ ọ̀dọ̀ òkú ọmọ. ẹ wo àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ni àwa làmọ yọta tọyọ bọ àtàwọn sọmọ pọmọkú àmọ alọmọ ti jí padà adẹsẹ bàtà máa ṣe tó bá kejì ẹ lọ sí ọmọ yín nígbà tí pa ti gbẹǹdì yín ni. aṣọ òkú ọmọ àtẹlẹ ńkọ aṣọ òkú ọmọ èmi èlèsí èmi èlèsí èmi èlèsí ẹ dájú o gbogbo owó ẹ báwo la ti máa ro sàn tá a fi máa fi yọ nínú ìṣòro orí burúkú tó kó mi sí yìí. orí burúkú orí burúkú. ẹ kí ni tó bá kọ̀m̀plé ara ìyá tó bá jẹ́ mí nìyẹn irú kọ̀m̀plé wo nìyẹn. ayé ìfẹ́ bàjẹ́ kí ló dé wá lójú mi rẹ̀. ayé wọn ni mi kọ́ àwọn ni. ẹ àwọn ni. yé ẹ̀yẹ́ ìbẹ̀rẹ̀ yìí. sọ̀kú bẹ̀rẹ̀ yìí. sọ̀rì sà. ẹ jọ ẹ jọ ẹ jọ. òfin yìí lẹ̀kẹ̀ máa sọ. sọ̀rì inú àwọn yìí àwọn lẹ́rọ̀ ẹ̀jọ̀ àwọn. sọmọbi bọ́sùkùtẹ̀ bọ́sùkùtẹ̀. bẹ́ẹ̀ lọ́dẹ̀ mi bẹ́ẹ̀ lọ́dẹ̀ mi ó yẹ fẹ́ wọn ẹ máa fẹ́ wọn lọ kó tó bọ́ sókòtò tọ́ ẹ máa fẹ́ wọn lọ bẹ́ẹ̀ni ẹ máa fẹ́ wọn lọ mò ń bọ̀ mò ń bọ́ sókòtò náà. mọ sókòtò bẹ́ẹ̀ àwọn ọkọ mi sí ibi àwọn ọkọ mi sí ibi ẹ máa fẹ́ ni. ó yẹ fẹ́ ẹ fẹ́ wọn dáadáa. sọmọ mi bọ́ sókòtò bọ́ sókòtò tó bá pariwo máa já sí o. Ah, máa kú kó kú lọ ni. Ah. bàbá dùgbò máa yé mi dá. ayé mi dá. ayé mi dá. ayé mi dá. bàbá dùgbò mọ ẹ ní kúrẹ́ àbọ̀ wọ́n yín. ìrolóró ni àbí bọ́ksà. ẹ ìró lórí àbí bọ́ksà. mo ti ẹ̀ yé mi mi tó sún mi dé yé oh mo mọ condition ni. Don't go there. I'll marry you. Thank you. Oh má jà gọra wa nta torí ẹ wà ní káàkiri. Ah, kò sí eré mọ sítátà kékeré. ó yà o. bàbá ayé mi jẹ́ rọ̀bí olóhùn. rọ̀bí olóhùn. bàbá ayé mi jẹ́ rọ̀bí olóhùn. lórí burúkú. lórí àdánù. bàbá ayé mi jẹ́ rọ̀bí olóhùn tẹ̀ kí n bá wọlé ayé lásán o kí n má sì wọ́n wá ọ sáti ràmọ́ ní. ní olórí burúkú tó bímọ níjà sí o. lọ́jọ́ fún ọmọ òun láti ràmọ́ ìgbà tó tún máa bímọ o. òkú ọmọ náà bí. ìgbà tó tún máa bímọ o. òkú ọmọ náà bí. wọ́n sẹ́nu jẹ̀yẹ̀gẹ́lé. òkú ọmọ náà bí. wọ́n ṣe mú ròbòròbó. òkú ọmọ náà bí. wọ́n sojú bí ojú ológo. òkú ọmọ náà bí. wọ́n sojú fitifiti bíi sákan. òkú ọmọ náà bí. oníkàyàwó gbàrin sẹ́. òkú ọmọ náà bí. ó sẹ́nu jàtijàti. òkú ọmọ náà bí. ó torí bí àpólà òkú ọmọ lọ́bí. ó sẹ́nu bí ẹnu ewúrẹ́. òkú ọmọ lọ́bí. ó sẹ́nu bí ẹlẹ́dẹ̀ o. òkú ọmọ lọ́bí. ó sojú bí ojú ológo. òkú ọmọ lọ́bí. ó sì èso ìkànnà bí ìkànnà ajá. òkú ọmọ lọ́bí. jáwó gbogbo orin tó ń kọ látàárọ̀ sí èsè bọ̀dá mi ló ń bá wí látàkan látàárọ̀ tó ti ń kọrin. ṣé ẹ̀yin ò mọ bọ́dí burúkú lẹ́jọ́ ṣe pẹ̀lú gbogbo fámìlì yìí ẹ̀ ẹ̀ nílà káyé ṣé pé olórí burúkú ní ẹni àdánù ẹ̀ ẹ̀ ṣe jírí o wàláì tẹ́ ẹ bá jírí jágẹ́ lọ sùn padà ni. bẹ́ẹ̀ni ẹ pè mí lélẹ́rẹ́ àti eléré ńlá. eléré ńlá eléré àgbáyé. Ah, tó bá kó fún mi gan mo lè má lọ. bẹ́ẹ̀ni ẹ tún wá sọ fún mi pé kí lọ yáwó kí n gbanisẹ́ mo wá yáwó tán mo gbanisẹ́ mo wá kórinṣẹ́ dé ẹ wá sọ mi pé ọmọ kú àtúkútú ọmọ ilé ọ̀nà ọ̀dọ̀ ẹ̀gọ́ máa kú tẹ̀lé. ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ sẹ́gbọ̀n mi sọmọ tó kù ṣẹ́dùnú rẹ̀. ṣé ẹ̀yin ní làákàyè lójú ara yín nìyẹn nígbà tá a débẹ̀ ṣe bí kò mọ̀ la fẹ́ ṣe ọmọdé ti kú adé yìí sókú adé ìṣòkú lọ. kò lè tó yẹn gbogbo orí orí burúkú orin tẹ̀ ń kọ́ látàárọ̀ ẹ̀ ń kọrin fúnra yín ni ẹ̀yin olóṣì gbogbo. ó ah, ah, ah, ṣèjì bí ẹ̀yin bàjáde o. òkú ọmọ ọlọ́bí. òkú ọmọ ọlọ́bí. ọtí arúgbó ọ̀kadà fẹ́ lọ. ló sọ́wọ́ jáwọ́ ni ló bẹ̀rẹ̀ sí ní fi orin bú bọ̀dá mi látàárọ̀ gbòkú ọmọ ni bọ̀dá mi bí bó ṣe bẹ̀rẹ̀ orin látàárọ̀ ni. ẹ lọ pera yín wá ni ìwọ pé fọ́lùkọ̀m ẹ wọnú ara yín ẹ di dramẹ́ndra ẹ fúnra yín lọ́rọ̀ sọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀yin náà ti tẹ̀ gbé sun wájú ẹ̀ fún ma ọ̀rọ̀ tó mú ti bá sòdì ọ̀run ló ti wá ẹ kọ́ tí wájú wọn. ẹ gbọ́ bá tí bá tẹ́lẹ̀ ẹ bá ó <laughs> ah, ṣe ọkọ mi ẹ ọlọ́run á bá mi dùn yín nínú ẹ kò ń múnú mi dùn ní gbogbo ìgbà ni <laughs> bò ọmọ àṣírí ẹ fẹ́ iná lágbára la. lágbára la inú ò ní tọwọ́ yín o àìbò ẹ kò ń múnú mi dùn ṣá. <laughs> báàmì ojú yín ló jọ yìí. ọlọ́run àtọ́lá yín ni èmi nìkan ẹ ọkọ mi ò ṣe mo dúpẹ́ inú mi tọ́wọ́ ẹ̀ sórí akú ẹ kò ní gbẹ. lágbára ọlọ́run sórí ibi tó ti ń mú owó yìí kò ní gbẹ. bẹ́ẹ̀ ṣe kúkú ń gbé wá bẹ́ẹ̀ náà lèmi náà ń fáwọn èèyàn ó má dàbí olúwa ẹ jẹ́ bí aládàáni kan jẹ àbí báwo wá ni wọ́n wá ń ṣe àdúrà láti inú wọn wọ́n ń ṣe fún yín mo dẹ̀ mọ́ pàdúrà yẹn kó máa máa gbà lórí yín lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan. Ah, ah, mr bayo kálàfíà ni ẹ kú jọ mẹ́ta. adúpẹ́ má ma. àwọn ará ló ń kọ́. wọ́n wà dáadáa ma. ẹ fẹ́ rí mi àbí. no mo gbọ́ pé ọmọ ẹ̀jẹ̀ ni mo ní kí n wá rí ma. no kò sí no àwọn kọ́ mo tẹ̀ fẹ́ rí ọ̀nkú mo fẹ́ rí. o sì bọ̀ kọ́ tó ọkùnrin lẹ́yìn ẹ̀rí ra yín. yes ma pẹ́ ṣe ọlá àti bàmà bùsákò ní sà gbogbo tẹ bá ń dáwọ́ lá máa yọrí sí i. ṣẹ́rí ọlọ́run ṣe oore ọwọ́ ẹ̀ fún mi ṣùgbọ́n kùn kankan tó kù tó ń jẹ mí yá ṣẹ́rí mo ṣe wà yìí mo níyàwó lé mo lọ́mọ ńlé ṣùgbọ́n àwọn nǹkan tí mo fi ń jẹun tí mo fi ń bọ́ fámìlì mi kò sí lọ́wọ́ mi mọ́ bíi tìgbà kan ó wá nílẹ̀ kan táwọn fámìlì fi lẹ̀ fún mi ilẹ̀ ìmọ̀ àpò tí ń bá ta ohun tí ń bá fowó ẹ̀ ṣe màmá fi lálàá màmá bọ́ fámìlì mi ń ṣe ni kí n wá bá yín sà. ẹ̀yà ah! so kò sí nǹkan kan ọ̀nà kan tẹ́lẹ̀ máa fi rọ́wọ́ mú sẹ́nu mọ́ ilẹ̀ kan ṣoṣo tó dẹ̀ kù yín kù lẹ́fẹ́ ta ah. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ tẹ bá fẹ́ tẹ bá tiẹ̀ wá ta lẹ́yìn kí lẹ fẹ́ fi ṣe. ó wò pé anything tó wẹ̀ bá ká màmá fi pawọ́ dà ní. bíi. bóyá kí n ra mọ́tò kí n máa wà mo mọ mọ́tò wà dáadáa. ok bí mọ́tò èlò lẹ wá ń wò. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní àdún second street ilé ọ̀dọ̀ mi mo rí mọ́tò kan tó fẹ́ tà ní three fifty. ẹ dẹ̀ ṣọ́ọ̀kì mọ́tò three fifty máa dáa ẹ sàn kò sí nǹkan tó wà lọ́wọ́ yẹn náà tí yẹn ò manage màmá manage ẹ bẹ́ẹ̀ náà ni. ah no no no no no ìyàwó ọmọ àtẹ̀yìn no ẹ mọ nǹkan ilẹ̀ yẹn náà ẹ ti ọkọ mẹ́nu kúrò lórí yẹn níta yẹn náà nǹkan tó ti mọ́ ọ dáàdì yín fi sílẹ̀ fún yẹn yín náà gbọ́dọ̀ fi lẹ̀ fún ọmọ ni so ẹ wáyé ká ṣe báyìí màá fún yín ní five hundred thousand kẹ́ fi mọ́tò so five hundred thousand gbogbo nǹkan tó bá fún mi mo yín ni kẹ ṣáà máa bá a ṣàdúrà fún mi má ṣe gbogbo ẹ̀ tán ọmọ ṣùgbọ́n kan tí ń bẹ níbẹ̀ yìí ń kọ́ náà o. irọ́ ni délé ìwọ náà so èmi kíní ló ṣe oore kàǹkà báyìí fún. bàbá ẹni ni bàbá ẹni gbà. bàbá ẹni ni bàbá ẹni. délé. o dẹ̀ ronú wípé èmi ni oore kàǹkà báyìí tọ́ sí. bàbá yín ni bàbá yín sà. wọ́n please ta ló kọ ẹ. <laughs> ojúṣe mi mo ṣe dáàbì. ẹ oríran ni ẹnìkan ló kọ ẹ. ojúṣe mi ò gbà. mo get mo ti mọ ohun tó ṣẹlẹ̀ intestine mi ló jájẹ ìfun mi ló jájẹ ló jẹ́ kó mọ̀ pé ó yẹ kí n ṣe nǹkan báyìí fún dáàdì mi torí tó bá jẹ́ fún màmá ẹ̀ ló jájẹ láìlè kọjọ́ kadà ló máa lọ get one but ó rò pé nǹkan tó da báyìí ló fẹ́ bàbá ẹ̀ ó ṣe gan onílé ọ má ṣe jù báyìí lọ fún ẹ. ó wọ́n kẹrọ hmm, oore ńlá ló ṣe yìí o ṣọ̀pá àwọn meetings kan wà tó ẹ ti máa ń avoid láti lọ màmá lọ́sìn ó má ṣe o wọ́n kẹrọ even tí meeting yẹn tí wọ́n bá pè mí màmá rán ọ létí pé ẹjọ́ ọjọ́ òní meeting of course ìyẹn náà dá. because oní tẹlifíṣàn kì í ròde yẹn tó bá ṣe ra tẹ́lì inú ilé ló máa ń wà èmi gan ò lè gbélé mọ́ sí mọ́tò ti dé <laughs> ó ṣe gan ni ṣùgbọ́n item number one nìyẹn number two fún tó ṣe yìí mo tó fẹ́ bá ẹ sọ̀rọ̀ èmi ló fi ká máa náwó èmi ló fi jọ generosity ọwọ́ mi ló ti bá a. mo ná owó dànù nígbà tí mo ti owó time kan ma fáwọn èèyàn wọ́n gbà wọ́n gbà wọ́n gbà ó kàn jẹ́ pé ẹni tó bá ń ṣoore ń mí kì í tètè róore gbà ọ̀dọ̀ ọlọ́run lóore wọn wà kí á kiri yẹn láìkẹ́ láìkẹ́ gbìyànjú kò minimize ẹ̀ ó tán yóò lé advice torí ẹni tó bá fòṣì ta ni ló máa kọ́kọ́ fi bú ni kò sí wàhálà ní dáhùn mo fẹ́ rọ rain of prayer òjò àdúrà mo fẹ́ rọ̀ lé ẹ lórí ní dáhùn kí n send it sínú brain yẹn òjò àdúrà lé ẹ lórí délé ó máa yẹ o. àmín dáadé. ó máa ṣoríire. àmín. ìwọ ra mọ́tò fèmí ní agbára ọlọ́run ọlọ́run fúnra ara play fún ẹ. àmín. ìwọ odi jeep sọ pé jeep ló tọ́ sí mi aircraft tẹ́nìkan ò lórí as private one ọlọ́run ara fún ẹ wá sóríire wá máa lọ́ọ́re wá máa bọ́ọ́re mi ní fi ọ́ mi báyìí gbé ẹ sí mẹ́ta bá àmì <laughs> eh, <laughs> ó ti yí ló ń dọ̀ yìí ah, ẹ kú ìjọ mẹ́ta àwùgà ah, àṣẹ mú nǹkan bọ̀ wá fún mi. èmi báwo àbí kí lẹ́yìn gangan fi ilẹ̀ fún gbọ́dọ̀ ṣe mọ bọ́kọ ẹni. ó wà nílé ó wà nílé eh. darling ṣe tẹ̀ rí lè yí ẹ máa drop ẹ̀kẹ́ tó lọ. kò sí wàhálà kò sí wàhálà <laughs> bàbá rẹ̀ báwo lè kí mi. má kí mi rárá mi ò fẹ́ kíkí ẹ̀ wọ́n ń bèrè kí ni wọ́n ṣe lọ́wọ́ mi wo mọ tó ṣe kí ni tó mú ẹ láti lọ ra mọ́tò fún bàbá ẹ ṣé bàbá ẹ tọ́ sí láti ra mọ́tò. bọ̀tẹ̀yìn náà ní mọ́tò ti yín náà. tí n bá dé tèmi kọ́ ṣóun ṣe wàhálà pé kóun jẹun ọmọ débi tí wọ́n lọ ra mọ́tò fún tèmi bá ní mọ́tò mẹ́ta mẹ́rin ohun tó bẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ ní wàhálà tí mo ṣe lé lórí wọ́n wá lọ ra mọ́tò fún bàbá ẹ̀ bàbá ẹ̀ tó ní káwọn gbọ́mílé láńtà kan máa mẹ́mi lọ ọlọ́pàá wá mú mi tó bá ti kú síbẹ̀ nǹkan ẹ́ owó gbọ́múlé látà tí mo lọ gbà yìí kò sí ìgbọ̀kan tí mo fi ṣe mi ò fi raṣọ ṣé bówó skul ẹ̀ ni mo fi san ẹ́ tí bá ti kú síbẹ̀ ńkọ́. mami ẹ̀wù ẹ má bínú ẹ̀yin náà ẹ má san kankan ah, nǹkan tẹ ṣe rọǹgì lóòótọ́ mọ́mì ẹ jọ ẹ̀yin náà nìyá wa nígbà tí dáàdì ṣì wà láyé kò sí kóhun tóun ṣe ní jẹun ọmọ ẹ̀yin ni kẹ́ jọ kẹ́ dáríjì dáàdì adúpẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò mẹ́mìí lọ ẹ mọ mi ẹ jọ. ó yẹ kó sọ fún mi èmi ló yẹ kó gbàṣẹ lọ́wọ́ ẹ̀ kó tó màá wá sọ fún ẹ pé má rà fún. bẹ́ẹ̀ni Ọlọ́run ẹ má bínú máa ṣe gbọ màá nù. mọ́mí mọ́mí. <laughs> imam náà lórí ẹran tí mo bá yín filẹ̀ àwọn yẹn ti yọ mí lẹ́nu lórí ẹ̀ àwọn yẹn ti pọ̀ tó lórí ẹ̀ tó ti yọ mí lẹ́nu mo ti fẹ́ tẹ ẹran yìí àwọn yẹn ti nẹ́ran yìí fifty thousand àtẹran ṣùgbọ́n wọ́n ti ná ní eighty ṣùgbọ́n ẹ̀ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mo fi kì í sáré wá bá yín kó tó di pé màá ta ẹran. ẹ afa bilazi ẹ ta kí n ta ẹran. ẹ ta torí pé èèyàn gbọ́dọ̀ fi agbára ṣe nǹkan tí ọba yẹ kó fagbára ṣe owó pọ̀ lọ́wọ́ mi lọ́dún yìí ọlọ́run sì gbé wa nù ọlọ́run bá sì ti gbé nǹkan síbì kan bẹ́ẹ̀ dàbá ló ń gbé kó ń bẹ̀ wà láàyè ọkàn yọnu ọlọ́run ìyọ ọmọ ọlọ́run ní ọkàn nítorí náà ẹ ta imam ma jẹ ọlámaniléyà mo mọ bẹ́ẹ̀ jọbẹ wà sílẹ̀ ni <laughs> kò sí nǹkan tí ń jọbẹ sílẹ̀ ah, bọ́bá bẹ́ẹ̀ ọkọ̀ tí ọba gba ohun àgbòyọ́ ọgbọ̀n ìlú òkú kí wá lọ gbà wọn lọ nígbà tá a wà nílé kéwú àwọn ọmọ kéwú kan a ní bàbá alábùkún àánú ìyá alábùkún àánú rẹ̀ ṣe mí nínú iléyà lọ́ba lọ́ọ́ gba àwọn ẹran nígbà tí iléyà lọ tán ẹlẹ́ran bójú lé wọlé ìwà àgbà burú jáde ta ló sọ fún ẹ pé dandan ni iléyà irun tó jẹ́ dandan ó kọ́ ọlẹ̀ owó kí èyí á ní òwe òun lòun ọlọ́run bíbí ti ṣe dénú a sì gbọ́dọ̀ gbà. àfa ìgbà tó ní òkúta ṣe ni pé ẹ jẹ́ gbé fún yín tó bá sì jẹ́ yín léyá ẹ máa fún mi lówó kí mo wá fi yàtọ̀ sí bàbá aláṣejù àti ìyá aláṣejù tọ́lọ̀ gbà wọ́n wọn nítorí ìpínlẹ̀ yà wọlé aláàgbọ́dọ̀ gbà wọ́n rẹ̀ ọwọ́ ọlọ́run ló ṣe é mú ṣe ṣe lọ́dún yìí èmi sì ti táwà ká létò aláàlá tọ́lọ́mbà kádàrà pa apẹ̀rẹ̀ ìbá ilẹ̀ tó kù yìí kó sùn ọlọ́run lè sí bí ọ̀bá sì wàá ṣe tábà ti wà lálàáfíà rà èèyàn gbọ́dọ̀ yáwó kọ̀ọ̀bí kọ́ lọ gbà àwọn ẹran kó fi paléyà ńgbà ní abáwá lọ tọ́tẹ́lẹ́rẹ́ bá gbójúlé wọlé ìmáàmù agbẹ̀yìn kò jáde dandan kan dandan kan kí n ẹta ẹta tá a sì wá ní sílẹ̀ láì ẹta. ìmáàmù ma jẹ́ ìdíje máa lọ ọ̀dà ọjọ́ ìjà wa. máa lọ pàdé àwọn wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ jọ ìmáàmù ìjọ yìí ni mo béèrè. máàmù mọ̀sídìdì. bẹ́ẹ̀ni sà. èmi náà ni. ẹ̀yin ni ọ̀tọ̀ sà ẹ mo ní kí wọ́n á fi ẹran yìí kí wọ́n á fún yín ni pé ọdún kan la kẹ́ lè rí nǹkan fi ṣe ọdún ni sà. Allahu akbar. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. kí n fi ẹranṣẹ ọdún lẹ mú wá fún. bẹ́ẹ̀ ni sà. ẹ ẹ ẹ dákun kí ló ń kọ ti. délé aláké ni sà. délé aláké. bẹ́ẹ̀ ni. ẹ ẹ ló kọ bí abdulkareem abdulrahim tàbí rahman ni. ó ti sà kristẹni làwà. bẹ́ẹ̀ ni sà. la ayila ilanla muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. kristẹni. bẹ́ẹ̀ ni sà. Allah akbar. Allah akbar kò tán síbẹ̀ sá ẹgbẹ́ lẹ́yìn náà sá kẹfì ra bíá bíi àlùbọ́sà ata òróró epo tẹ máa fi ṣọ̀wọ́n ètò tó kù. kristian ah, ah! dẹ ni. bẹ́ẹ̀ni sá. náà yìí la ilà ńlá ọmọ ọmọdé lọ sódò náà ìsàlẹ̀. ẹ tẹ́wọ́ oko ní sàrà ohun tàbí lè sọ ọlọ́run jẹ́ ó bá tó bá ba ọlọ́run ajé ràn. gbogbo bùkátà yín ọlọ́run abá bí ìyá rẹ̀ àmọ̀ṣe yín ọlọ́run abá bí ìyá rẹ̀ àṣìṣe yín ọlọ́run ọ̀sán ọ̀dà àmọ̀ṣe ọlájẹkẹsùn ọlọ́run bí ti wàá hùn kí gbogbo bí ẹ wá lówó dé láyé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run wàrà fáná àlíyá òkè òkè ni wọ́n máa lọ gbogbo bí tẹ́ ẹ يا فاتي الهيرة أنصرنا مقصدنا فإن مقصدنا في بنا الله اللهم صل على سيدنا محمد دلفاتي لمنغلك وليات لمن سبك نصر لك بلك ولا دي صراطك المستقيم وعلى آله كان كتر يا مدلياتي سبحان ربك رب الإنسان عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ó dàbọ̀ ọ́ àdúrà mi àgbà ọ̀ kò rí iṣẹ́ òṣùwọ̀n o. wa ní plane mẹ́sùn wọ́n pè mí lánàá. ẹ ah pípé ìkọ́ ló má ta báwo ló wú. àrò àwọn máa jáde oṣù wọn ti pè lánàá fúnra wọn. owó máa jáde ẹ tó bá jáde máa lọ ṣeré fún ọgbà àgbàṣe mi. àbí irinṣẹ́ wa àwọn lọ́nà méjì. ẹ afa ẹ o ó fẹ́ fún wa ní owó yẹn sálà tiẹ̀ ti dùn. ìyẹn ó pẹ́ jù àdúrà ẹ̀ monday àlàyé ẹ̀jẹ̀ ń bá ń bẹ̀ ẹ̀ ń bá ń bẹ̀. ṣọ ẹgbẹ́ mi ò kí dákọ̀ tí jẹ́ kí n jẹ làkẹ́dẹ́ ń kí ló dùn. ṣíṣe tó wà wọ́n kí àwọn tó kò sí ẹ̀ lọ láì fẹ́ pé tó bá lówó lápò ìrìn jẹ́ lò wọ́n ti fẹ́ wọ́n tutù bí bí omi àbúrò ọ̀pọ̀. owó làwọn obìnrin ta sẹ́sẹ̀. iṣẹ́ ìmọ̀ nǹkan tó lọ́ngbòrò ni wọ́n tó ga wọ́n tó wá tó wá kó fẹ́ máa rìn kó fẹ́ máa rìn lásìkò àpò wá fù o ò gbalẹ̀ o ní mọ́tò tó ṣe pápá ẹbí ti ac kò dúró déédéé ọwọ́ fẹ́ fóbìnrin kò ní dẹ́ ọ lábàá fẹ́ fóun bọ̀ ní bọ̀dá sálísù ló máa lọ dá lọ́ọ̀lẹ́kùnrin kí ló ń sọ yìí aláyé kò gbogbo sórí love yẹn ayé àtijọ́ ni. ṣé o tiẹ̀ rí ìdùn sọ yẹn àwọn parọ́ tó di ẹsẹ̀ ní tabalẹ́ká wò ló tán ṣùgbọ́n obìnrin tó wà ń tà ń sìn níbi tí wọ́n burú dé tọkùnrin ò bá níṣẹ́ lọ́wọ́ wọ́n máa fojú ẹ̀ rí o okay now jẹ́ kí n ṣe ìsáǹkù kan ọkùnrin oníṣẹ́ lọ́wọ́ ń sìn kó wá lọ fẹ́yàwó mm-hmm. nígbà tó fẹ́yàwó tán wọ́n bímọ ó wá bímọ ṣùgbọ́n pé bills ti máa pọ̀ lọ́rùn ẹ̀ kọ́mọ yẹn tó jẹun mm-hmm. kíyàwó tó jẹ kó tó sanwó ilé kó tó ra gbogbo foodstuff àbí owó ọlọ́dẹ gan wà ń bẹ̀ kó tó sanwó nepa owó ọlọ́dẹ owó gbogbo ẹ̀ ah, jọ torí ọlọ́run tí wọ́n dẹ̀ mọ̀ fáwọn obìnrin ọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọ́ níwọ̀n bí tó bá tutù náà máa ń ba sí. ó dẹ̀ ti di dandan ẹni tó méwúrẹ́ so lókùn ló máa fẹ́ràn pákí ìwọ tó fẹ́yàwó sílé ṣé onímọ̀ kó máa jẹun ni. òjò obìnrin tó bá gbé wọn sílé tí wẹ́ẹ̀ ò bá ti ṣẹlẹ̀ mọ́ wọ́n máa jápa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa da ẹ̀sùn gbọ̀dù ni. àgàrà kíyàwó yẹn tẹ̀ máa wà níṣẹ́ lọ́wọ́ ah olórí tèmi ń ṣe àwọn tó máa da ẹ̀kọ́ jọmọṣẹ́ tó bá ti wọlé àjọ máa pín fifty fifty ní lóṣìtì. yéè mo fọ́ o owó ló lè ṣe. owó tí lóde pa tó bá dé lọ́kọ̀ wà bẹ́ẹ̀ yàgbére wò. tí ẹ bá wà ní ọtí àwọn àṣírí ni máa tú síyàn lọ́wọ́ ìyẹn máa rẹ kọ̀ọ̀kọ́ mo wà ní pẹ́sẹ̀ mo wà ní sleep ọ̀bìyẹn ni wọ́n ṣe wọ́n náà farabalẹ̀ kó no no no no no ẹ mo ń ṣe ogun ẹ ló máa ń wọ ọgbẹ o mo mọ àwọn couples kan òun kà bílẹ̀ báyìí ló fi sinra wọn but now ó mọ ọ̀rọ̀ tí mo sọ náà. Ah, ó tó ní tòmẹ́ntì ń sọ ìwà láì òṣìṣẹ́ owó ní. ó ní yàrá ìyàwó délé olówó bariwo number one nílùú iná gbogbo pàtó bá ṣiṣẹ́ fún ẹ̀ máa ń gbà láti lò kí ló ń sọ yìí. kò sí ìmọ̀ pẹ̀lú. Ah, ìdẹ́ni olówó fariwo. ẹ mọ̀ pé mi ò sí ilé mo jẹ̀ dé ni. owó jẹ́ ìlú láti ẹ̀wọ̀n ni. bàbá fà á nìyẹn àwọn táwọn á nìyẹn. ẹ̀rọ sàm mr kọ́lá yàwó olórin làwọn ń jẹ́ kò sọ ọmọ náà ní gbogbo wẹ̀ gbé mo tẹ̀ sí lórí nọ́mbà wọn olórí traditional ìpínlẹ̀ wà lẹ́kẹ̀ẹ́ òkú mike. ẹ ẹ má bínú pé mo wà kọ́ńtàpásì ìjọ ìdálò kí la lè ṣe fún yín. ẹ tẹ lè ṣe fún mi pọ̀ yes kò dẹ̀ tún pọ̀ náà. ìsọtílẹ̀ ìsọtílẹ̀. irọ́ mi ì tọrọ tì. èmi kàn bá ràn lọ́wọ́ abá yín ni mo ń gbọ́ tẹ dárúkọ ẹnìkan tẹ́ ẹ̀ ń ṣe tuálẹ̀ gbòòsà kiri kan láìsọ ọba láìsọ ìjòyè mi ò mẹ́ńtẹ́ ń sọ. délé olówó fari mi náà wọ́n ti tọ́ lódodo rẹ̀ ìgbà tí à ń sọ̀rọ̀ délé tí délé bẹ̀rẹ̀ sí náwó fáwọn the same òun ló ń bọ́ mi òun ló ń ṣẹ́fíìsì ìwọ ò o nílé ìwọ ti travel ó wà lọ́gbà ọtí yẹ gbà tó máa dé sìn máa yẹ kó mọ délé tó bá fún àmọ̀ wọ́n fi yẹn lẹ̀sẹ̀ mo mọ̀ pé mo sọ ah. délé ọlọ́ba number one number one. ẹni tí àwọn olórin báyìí táwọn ò bá ti mọ̀ ẹni ẹsẹ̀ lówó ní ó sì ẹ̀rí ṣe ni. ó ti wà ní owó ti pẹ́ àwọn ilé tí ń náwó ti pẹ́ wọ́n máa ń ṣe sí mi tí n bá sẹ́ndì àkáǹtì tó tọ́ ti ní lọ́wọ́ gbogbo gbani máa ń gbà láàdì. mo kọ́ ibà délé olówó fariwo wàgbọ́ pọ́npọ́npọ́npọ́npọ́n bàbá ló ní. ẹ wá jọ tọrọ lọhùn nǹkan kan fẹ́ kẹ́ ṣe fún mi ó wù mí mú mi mọ máa yẹn àwa lè máa pariwo àwa lè máa kí àwa tó máa tẹ̀lé náà bẹ́ẹ̀ fẹ́ ọtí grace kan fẹ́ kí n pé máa mú débẹ̀ ó pè mí. kò sí ẹ ti mọ̀yàn ẹ ti ah, mọ̀yàn ayé yóò ní dáa. Oh, baby. My darling. Julio. Ah, How are you? I'm fine. Oh. How are you? Mm-hmm. Mm-hmm. <laughs> How was your day? It was fine. And yours? Yeah, fine. I can see that. um, baby. Yeah. Movie rí debit alert for fifty thousand láìpẹ́. Mo wá ń wonder pé kí ló ra àbí kí ló ṣẹlẹ̀? Má question ẹ̀. Yeah, babe. Tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni, ìyá máa ń jọ òun èèyàn gan lóye. Ìyá kan àtàwọn ọmọ ẹ̀, ọkọ ẹ̀ ti kú then wọ́n tún wá ní challenges landlord kẹ́rù wọn jáde àwọn ọmọ ò lọ school so wọ́n ní láti sanwó lé àti kọ́ńdẹ̀ tó kọ́ ọmọdé padà lọ sí school. sí school àbí mhm. lọ́rọ̀ kan ṣá lọ́rọ̀ kan ṣá ṣe transfer fún wọn as usual wọn òkè màmú bínú kẹ́ ẹ̀. ó yẹ kí n fi ẹ̀gbin tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. ah no no no no ah oore dáa. No, it's okay. Èèyàn fi ṣoore ni now, so it's okay. Alright then. Alright, so freshen up. Okay. My set it on. Alright. Alright lọ. Yeah. Um, but what is it? ẹ? Joko. kú jókòó. Ẹ̀rọ. Ẹ̀rọ ra. Dálé. Come mi. Kí lẹ̀ ẹ̀ forúkọ yín yáwó olórin ọba. ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ò lè dá nǹkan ṣe lẹ́yìn ìyàwó mi so hmm. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn ó yẹ ẹ sọ nísìn. ẹ pẹ́ fún màmá olórin ni mí olórin àgbáyé tó ń mọ̀ dáadáa mo wà talented yeah yes and sing well gbogbo àwọn olórin tájọ lùgbà látòrí Wasiu Ayinde Shina Peter Pasuma Saheed Òṣùpá lórí màláìka lórí àtàwẹ́wẹ́ àwọn tájọ lùgbà nìyẹn bó torí pé èmi ò rí ẹ́pà kò jẹ́ kí n wà lifted up. ṣé àwọn èèyàn ló máa ń sọ fún yín pé ẹ wà talented ni àbẹ́yìn lẹ́rù lọ́kàn ara yín. Ah, èmi fúnra mi mọ̀ pé i'm a plenty talented then wọ́n tún máa sọ ń gbòòrò tí máa gbọ́. àti pé àwọn orúkọ tẹ dá yẹn àwọn àgbàlagbà olórin àwọn pípọ̀ yẹn. ẹ àwọn sẹ́ẹ̀tì mi ajọ́lùgbà ni ojú orí kọ́nà fi ṣe. so kí wàá lè fẹ́ in a nutshell. Eh, mo fẹ́ ni ayé yẹn á dáa mo ti lọ bá àwọn mákẹ́tà pé mo ti wà rẹ́kọ̀dù but ó kì í kí n wà sweating on publication of video. ṣé bí akẹ́kọ̀ọ́ tí ní pẹ̀lú Yorùbá yẹn ẹ máa di English yẹn rárá. tẹ́ bá tẹ́ bá fẹ́ kí n owó tí wọ́n fi rán mi ní pé kí n prove ẹ̀wájú màá sọ Yorùbá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ya musical video mo á lọ bá àwọn mákẹ́tà wọ́n á ní orin tí mo kọ yẹn ó wẹ́ fi gan pé ó dùn gan pé but àwọn ò ní owó láti kólẹ̀ láti lọ́ọ́ fi ya but tí bá lè yá Ah, ah, ìwé títà ìrọ̀rùn ló bá dé àwọn bá mákẹ́tì ẹ̀ ibi tí mo ti wá ń wá ẹni tó máa ràn mí lọ́wọ́ kiri wọ́n wá dárúkọ wọn pé ah, aláàánú kan tó jẹ gbẹgbẹ̀rún yẹn lọ ni wọ́n mo ní nílùú yìí tí mo ti ń kọrin kí lè mọ ọ̀rẹ́ ní báyìí ìyá dẹ̀ jẹ mi láti jọ yìí láìsí pé ayé ń ṣe mí ẹ jọ̀ọ́ tó rọ lọ́hùn ẹ jẹ́ kí n mọ ẹni tẹ́ ń sọ gangan. bí èlò la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀. bíi five hundred thousand máa tó mi. five hundred thousand. Who they matter for everything. Okay. ẹ̀ pátápátá. ok. Mr. Hmm. Jawo lórúkọ èmi àti ìyàwó mi a máa fún yín ní one million naira. Ah, ìyẹn ti pọ̀ jù five hundred thousand ni mo fẹ́ ìyẹn máa lé fún mi láti ta padà. actually àyà yeah àfi support ministry yìí eh? like iṣẹ́ yìí náà ni so iṣẹ́ dẹ̀ lògùn iṣẹ́ tẹ bá ti rí owó yẹn bẹ́ẹ̀ yẹn sí kẹlọ fi ṣe music out ẹ fẹ́ eh? yà. lájọ tí mo ti délé ayé ẹnìkan mo gbọ́ pé sọ̀rọ̀ fún yàrá yẹn rí owó ní lóko fílẹ̀ fún jìnnà sí láì fún àyà má sùn mọ́ eh? ẹsí ah, ah, ẹsí ah, ẹsí. tọpẹ dìde ẹdìde ẹdìde ẹsí. tẹ bá fẹ́ mọ̀ pé olórin bá dìde ni ẹ jẹ́ kí n kọ́ two minutes single. nínú ẹ jẹ́ mm. ọlọ́run mo ti dé mo ti dé. ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o ìwé làgbà ọgbọ́n orí màá ló jẹ́ bàbá ìwé làgbà ọgbọ́n orí màá ló jẹ́ bàbá o ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. ó yá mi ṣàjáwó olórí ọba ó yá kọrin fún wa kí wọ́n máa mú jó yẹ jójó wa ẹ jójó wa ẹ jójó wa. ẹnjìnà ẹ ẹ pọ̀ sẹ́rẹ̀ ẹ pọ̀ sẹ́rẹ̀ ṣe rí nǹkan tẹ máa ṣe fún mi sí ni pé ẹ play acapella ẹ̀ ká gbọ́ náà ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o o ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà o kàwé o ah, ìwé làgbà ọgbọ́n orí mà ló jẹ́ bàbá ìwé làgbà ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o ó kọ bá orí mi lèmi náà ò kàwé o. ẹ ó ti wá òkè bẹ́ẹ̀. olórí ọba ó yẹ kó rí fún wa kí wọ́n máa mú dó ẹjọ́jọ́ wa ẹjọ́jọ́ wa. ọlọ́run nasa ẹ náà lọ nasa ẹ lọ ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹnjìníà ẹ kàn bá fi báàsì díẹ̀ sí. ẹnjìníà ṣebí ó wà òkè bẹ́ẹ̀ àbí kó tún mú. Ah, ó wà òkè ah, ó wà òkè ah ohun yẹn jáde. ẹ fún wa bìtì ẹ fún wa bìtì ẹ ká fi rìáàzì orin tá a gbé wá. ó yá ẹ ṣáà bìtì ó yá rìáàzà o. jàwó kí ni gbogbo eléyìí ibo lẹ ti kọrin dé tẹ ti ń kíyàn. Ah, kí ló ń sọ lẹ́nu tí ò dáa yìí èèyàn gbọ́dọ̀ jábára mú orí jẹ èèyàn tó wò mí sùsùn gbà tí yà ń jẹ wá tá a rere gbà tá a rere rẹ́kọ̀dù sí tó dẹ̀ ní ó yá wá lọ sí rẹ́kọ̀dù fún mi tí mo dẹ̀ wá ṣe ẹjọ́ ta ló yẹ kí n kọ́ kì tí ò bá sóhun. irọ́ irọ́ irọ́ ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo orin tẹ́ ẹ gbé wá yẹn tẹ́ máa ń sọ pé wà ń kun yẹn ẹ kọ́ ń sìn ẹ fi kíkì ilẹ̀ sí side two irú ẹ̀ ń tẹ́ ń sọ yẹn ẹ kí òun nìkan tán side two. Ah, tẹ́yìn gan mọ̀ pé orin tó wà lẹ̀ tírélọ̀ lè kó ẹ jẹ́ kákọ́ kí àwọn tó máa fún wa lówó náà. owó tẹ máa dágbà tẹ́ ẹ̀ ní fún wa. àti pé àwọn tá a sì fẹ́ kíkọ mi ti kèèyàn rárá. bíi ta ni. Ah, ah. àwọn bí ẹni èèyàn bí èèyàn onífádé àkànjímọ̀tò gbogbo amẹ́ríkà ní connecticut àwọn bíi gbẹ̀ngà scorpi london àwọn bíi suri boxer àwọn àtìkù gbogbo lẹ́kọ̀ọ́ sàmà ogomọ́rúwá àwọn bíi simo àmùdá sàmà ogo yànnàpájà èèyàn ọjí èèyàn wàásù ẹni òsè ó bàbá rílí Eh, eh, eh, ẹ̀gbọ́ ẹ ní sùúrù jàre ibi tẹ́ ti fi bọ̀rọ̀ jẹ́ nìyẹn ẹ kí MC ẹ kí Koko ẹ kí Túndé àfáà Túndé náà ládùúgbò ẹ wá ń sọ ẹ kó wọn sí saitiri gbogbo àwọn ilé saitiri. ẹ jáwo a ní o máa kíyàn bó tó bá tiẹ̀ máa kíyàn àkọ́kọ́ kọrin tó dùn fáwọn fans wa kọ́ lè gbọ́ wa kọ́ lè à kọ́ lè like ẹ̀ à ní producer wa là ń produce fúnra wa a dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tó dáa. a máa kọ gbogbo ẹ̀ náà la máa kọ ẹ má kàn jù orí fún wa ńlẹ̀ orí tí wọ́n ń gbé mi nú ó yá. ẹ fún wọn bí. ejina gbé sókè. ó yá ó yá ó yá. ó tẹ̀ yìí sí bàbá bàbá ṣe la máa ṣe. ẹ ṣe àti bá fi yan séètì. fifty fifty. kò sí wàhálà ẹ ṣe ẹ ṣe record by record by record by. ọ̀yà Àjàní olórí ọmọ jáwọ́ ọ̀yà kọ́ńdà kọ́ńdà kọ́ńdà kọ́ńdà. nígbà tó ju gbọ́bù àwòdì bàbàrà tó mú mi yálé nínú olówó kéré màá mi nígbà tí mi ti kẹrù gbọ̀ngàn òun ló pè mí bó so lè ṣe rákọ̀dù. béèrè àdúrà mo gba àdúrà yẹn tílẹ̀ fi mọ́ mi kí ni ilẹ̀ mọ́ sí mo bẹ̀rẹ̀ àdúrà yìí náà ni mo wá bẹ̀rẹ̀ sí ń ṣíàyè oyin mo ò get through sí ẹ mo ṣe pé àfààní àfààní a máa ṣe àdúrà a dẹ̀ máa tún gba àwẹ̀ pé kí n sọ fún yín àdúrà àti àwẹ̀ ìjọ méje ẹ̀gbọ́n mi sìn èmi ní patí àbí ṣíṣe kankan tẹ́ bá ní for now ẹ jọ ẹ pátì for now mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni mo gbọ́. grandma hmm, ọ̀rọ̀ gidi lẹ sọ kalẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tẹ́yin náà rí nìyẹn a lè pé ó máa yá kó pẹ́ a dẹ̀ lè ó máa pẹ́ kó yá ṣùgbọ́n grandma tí a bá ṣàgbà pípẹ́ àwọn ọmọ wa ta bí kalẹ̀ ẹ bá a mójútó wọn. kí ni yàmàyàmá tó ń sọ yìí ọlọ́run ò ní jẹ́ kí mi rí rẹ̀ ẹni èyàn ò ní síwájú o kí ni oyin òun wọ̀ mí ni kí ni gbogbo nǹkan tọkọ ẹ sọ yìí. màámi òótọ́ ni my darling sọ ṣé ẹ mọ̀ pé the number of years téèyàn bá lò nílé ayé òun gangan kọ́ ló mátà but the impact téèyàn bá ní láàárín àdúgbò ní life àwọn èèyàn ìyẹn gangan ni most important thing ìyẹn dẹ̀ wà láàrin ẹ̀dá àtọlọ́run so tọ́lọ́run bá ló yá ó yá náà nìyẹn. because the most important thing is that we are. àìjẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ sọ̀sọ́kúsọ jàre kí ni gbogbo yàmàyàmà tẹ̀ ń sọ yìí tẹ ẹ ẹ ẹ ẹyin méjì ẹ ẹ má dá mi láyà o kí ni gbogbo eléyìí wo. kò sí nǹkan kan mọ ìdálé má dààmú mi láyà. ẹ̀ ló àfà mo àlàáfíà ni ẹ wò àwọn méjèèjì wà ń bí o gbogbo yàmàyàmà náà sọ kò yé mi o kò yé mi o ẹ má bọ̀ o. ọládélé yìí náà ni mo ṣáà máa rí lójú àlá bí mo bá ti lálàyé owó mi kan ṣoṣo náà mo wá rí wípé nínú àlá mi ó dolòṣì aṣọ tó wọ̀ ó ya mọ́ lára òun gangan fún rẹ̀ wá dàbí wèrè bí mo ṣe ń lálàá yẹn ìyẹn ni mo ṣe sá wá báyìí kẹgbà mi torí kò yé mi. màmá wa olúwa lẹ sátọ̀ wá kì í ṣe èmi ẹlẹ́màrà lásánlásán ọ̀tá ò ní farapamọ́ jẹ níyà lágbára ọlọ́run olúwa ní òun ni èmi ni má ṣe bẹ̀rù ẹ má ṣe bẹ̀rù o ẹ fọkàn yín balẹ̀ torí pé ẹ sátọ̀ olúwa wá tó bá ṣe pẹ́lòmíì ni á ní àlágọ̀ àlágọ̀ títí títí tí nǹkan máa fi bàjẹ́ ṣùgbọ́n ẹ sátọ̀ olúwa wá ìgbàgbọ́ mi ni pé ìṣòro náà ò ti di ìtẹ̀mọ́lẹ̀. Jésù bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe mí. àmín jésù. bẹ́ẹ̀ ni ọlọ́run máa ṣe ṣe. àmín jésù. fún ìdí èyí mo mọ̀ dájúdájú pé ọlọ́run kì í farapamọ́ jèèyàn yá fún ìdí èyí ẹ jẹ́ ká gbàdúrà. olúwa yọ sí wa olúwa wá ṣe wá lógo máa máa gbọnu ẹyin. jẹ́ jà lọ jẹ oúnjẹ yìí ti rẹ̀. ṣọ́rọ̀ oúnjẹ ló wà nílẹ̀ mo ò lébi olùbí ṣe ń ròjà láti bí ọdún méjì sẹ́yìn ọdún méjì sẹ́yìn ló yẹ kó yìí ti tán kàkà tó máa fi tán owó yẹn ń pọ̀ sí mi. láti bí ọdún méjì sẹ́yìn yẹn náà dẹ̀ ni mo ti ń lálàákàlà tó bá tiẹ̀ jẹ́ pé èèyàn fẹ́ tó ṣe padà ni àti múra sílẹ̀ àti mọ̀ pé bóyá máa ṣẹlẹ̀ nìyẹn bọ̀tì èyí owó tí ò tán yìí sìn tó túbọ̀ ń pọ̀ sí ṣé tó bá yà kò ní bọ́ sórí ẹ ó rí i pé kúyà jẹ̀sìn lọ báyìí. ẹ ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ ni mo gbọ́ ọ ẹ má sọ̀rọ̀ kú o ẹ má sọ̀rọ̀ kú o ṣe rí mo mọ̀ pé mi ni mo ti yí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ bá rò pé máa fà wọ́n mọ́lẹ̀ fún mi ọlọ́run ló ń ọmọ wèrè o torí ikú yín ó ti dájọ́ kú wa o àwọn eyín ó ti dà o àwọn ẹyin ti dàjọ gbà wá o ẹ̀wọ̀n ẹ̀ kò síbi tẹ́ ẹ lọ àmọ́jọ kú ni o. <laughs> àsìkò ti tó fóun tó lọ ti ń padà bọ̀. ẹ rà mà. bóyá bẹ́ẹ̀ náà la kú rí o. <laughs> ẹ rà mà. yes ma. kò sí nǹkan kan àlàáfíà ni fún yín o. àlàáfíà ni fún yín tó ń bọ̀. kí ló dé. màámi kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan màmá mo kí yín ẹ kú ayọ̀ ẹ kú oríire ẹ kú ọ̀rọ̀ mọ́. arábìnrin arákùnrin olúwa sọ pé ohun kọ̀ọ̀kan kan wà tí ẹ daṣọ bò olúwa sọ pé kẹ́ ẹ jẹ́wọ́. ẹ gbọ́ pásítọ̀ lóhun kọ̀ọ̀kan ohun kọ̀ọ̀kan kí ni. pásítọ̀ òótọ́ ni òótọ́ ni. mo rí i kí ni nǹkan náà. nígbà tójú ń pè mí àtọkọ mi ìyà yìí pọ̀ débi pé àwa rò nǹkan tá lè ṣe a bá lọ bá babaláwo. ilé wo ọmọkùnrin. ẹ ǹlẹ́ bàbá. ifá tó yọ sí ẹlẹ́dàá rẹ̀ ó le púpọ̀ ó sì dùn gbọ́ létí tó bá lè ṣe. Ah, ó gbé wẹ̀yìn wò ó ní ó gbé wẹ̀yìn wò bóyá jámi ọ̀jẹ̀ ìpakún kíní ń bẹ lẹ́yìn bí òṣòwò sọ máa. adé àdìgún tí ó ta náà rẹ túndé òrìṣà ṣe àdìgún tàn sílé o àdìgún tàn sọ́nà wọn ò mọ̀ pé náà rẹ̀ la àdìgún tàn n ò kánjú ojú ò kán mi ẹni ojú bá ń kó ọmọ bá tiẹ̀ lọ. adé á fún ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó gbégbín níyàwó ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó mú gbín sáyà. ìfà yìí sọ̀rọ̀ ó pòwe ẹni tí irú ìbá yọ sí ìfà jẹ́ olúwa rẹ̀ ni ńlá. ọmọ ọlọ́run ṣeun ọ̀hún ṣeun. wọ́n sì wú ràmọ́ ara rẹ lọ́la òun wà nígbà ìwọ́n bá là tó lu níyàwó rẹ ó tó fọlá yẹn lọ. ìkan náà ni wà ó wà òkè. ọkùnrin rẹ jọ gbogbo thirty five years ni baba. thirty five years Mo wọ́n tún bí àwọn onílẹ̀ léèrè mo bí olórí àwọn pàtẹ́pàtẹ́ mo bí àwọn àgbà ṣàkóṣàkó ọjà dání aṣọ àkóṣòwò fúnfún kiri òṣèwò fẹ́fọ̀n méjì yẹ̀sì ló ń kọ́ látòdì ọ̀run wálé ayé wọ́n lò láyé. Ah, ọ̀pẹ́ o. ó rántí ẹ̀mí gígùn náà àmọ́ ọ̀làdá lónìí ọdìgbà ọba pé sixty years lọ́ọ́ ah. tó bẹ̀rẹ̀ sí lò ó èèyàn tó túmọ̀ sí wípé ogún ọdún pakopako ló fi lo ọrọ̀ òun dọjú alẹ́ àjẹpẹ́pẹ́ dọjú alẹ́ ni. Ah. bàbá twenty five years la fi máa fi jìyà. ṣùgbọ́n àárọ̀ rẹ̀ ọ̀sán rẹ̀ ah. ó fara dá ni. bàbá yìí ń ṣoríire mọ́nà ó mìíràn tó máa jìyà twenty five years àmú ìta ti jẹ́ yìí. ìyà tí mo ti ń jẹbọ̀ látọjọ́ ẹ̀ títà àárò bá tọ̀sán títọ̀sán bá talẹ́ màá tún àdúrà another twenty five years. èmi ò rò pé nǹkan tí bàbá yẹn mí ni bàbá yẹn kàn fi twenty five years yẹn fi ṣàkàwé fún wa ni nǹkan tó ń tọ́ ẹ̀ láti sọ ni pé àárọ̀ kò ní dáa pé kò ní sówó ọ̀sán náà pé kò ní sówó pálẹ̀ lówó máa wà nǹkan tèmi wá ń rò bó ṣe ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi ti ń rò pé bóyá ká sọ fún wọn pé kán bá wa fast forward alẹ́ yẹn kán gbé alẹ́ kán bá wa gbé sọ̀sán kán dẹ̀ gbé ọ̀sán kan gbé falẹ̀ kódà tó wò máa wà lọ́sàn. ìyàlẹ omi ìwé ìyàlá máa jẹ kẹ́yìn nìyẹn. èmi náà mo tún ti rò náà mo rò pé táìmù tá a bá fi lówó yẹn a máa máa ṣàánú a lè ní ngo gan a máa máa fáwọn èèyàn lówó a máa máa ṣe oríṣiríṣi fáwọn èèyàn ṣúra àwọn tá a bá ṣe fún yẹn ah, àárẹ̀ yìí tó máa láàánú wa ṣé ó possible ni téèyàn bá tiẹ̀ ṣoore fẹ́yàn mẹ́wàá bó ṣe èèyàn méjì á sì láàánú èèyàn àwọn méjì yẹn la máa léèbọn tá a bá ti di alẹ́. ká má bá a fòṣìwọ̀lú o lọ́pọ̀ fi fọjọ́ kún ọjọ́ lẹ́yìn odi ẹ̀yin ẹ lọ bí wọ́n àwọn tán ti jìyà bí tán padà dolówó wọ́n sọ pé ó ṣì yóò dá ìyá oṣù wọn kó máa yà lọ́dọ̀ mi ọ́ ó ṣì yóò sún wọn o. àdúrà mi àgbà ọ tó bí iṣẹ́ oṣù wọn o. àdúrà àgbà ọ. ọjọ́ kún ọjọ́ lẹ́yìn òde. babaláwo kì wá nílò àmọ́ àgbọ̀ wọ́n wáyé kówó yẹn ti tán láti bí ọdún méjì àmọ́ láti bí ọdún méjì yẹn lọ́kọ́ mi ti ń lálàkàlà àwa méjèèjì ti ń lálàkàlà ẹ̀rù wa ń bá wa pé owó òtọ̀ ṣàmù nǹkan tó wó tí òtọ̀ yìí máa dà á kó má lọ di pé ó máa dẹ̀ sí fún wa. Hey! a ní mo fẹ́ pé kí rọrùn wà á jọba nínú ilé yìí o. ó ti róye wípé rọrùn sì máa jọba o. ó ti jọba. olúwa sọ pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè. àmín. olúwa dẹ̀ tún fi yé mi pé owó tẹ rò kó máa tán olúwa sọ pé kò ní tán o. gbogbo àwọn èèyàn lẹ́yìn ni mo wọ́ sí. ọlọ́run wà lára wọn gbogbo àwọn èèyàn tẹ́yìn ń ṣe láàmú ẹni tọ́lọ́run fẹ́ ràn lọ́wọ́ tó gba ọ̀dọ̀ yín ràn lọ́wọ́ ó wà láàrin wọn olúwa sọ fún mi pé owó yìí kò ní tán bẹ́ẹ̀ ni ẹ̀mí yín yóò sì gùn. ní ìsinsìnyí ní ìgbà gbogbo kẹ́ ẹ máa gbàwẹ̀ kẹ́ ẹ máa gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ ti kọjú ṣùgbọ́n olúwa fi ojú àánú kò fi wò yín ní báyìí ẹ jẹ́ ká kúnlẹ̀ ká gbà. praise the lord hallelujah o ó tẹ̀síwájú nínú ọ̀rẹ́ ó ní kí ẹ fi ọkàn yín balẹ̀ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ tún máa ṣòro bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ torí pé òun ni ọba ìfẹsẹ̀ ikú tó yẹ kó pa wọn kò pa wọn mọ́ ó ń da ká máa ṣoore àdúrà wọn gbà ní ènìyàn ṣẹ̀ráyé o. ẹni tí ojú ń pọ́n tẹ̀yìn ó da ká máa ṣoore olóore lóore wọ tán o ìdí ọ̀rọ̀ rẹ̀ ọ́ àṣeré ni. àdúrà mi àgbà ọ́ tó ń fi iṣẹ́ òṣùwọ̀n o. àdúrà àgbà o tó bí yóò ṣì òṣùwọ̀n iṣẹ́ tí ń dá níbi ẹni dàgé o lọ́pọ̀ fífọ̀ ọjọ́ kún ọjọ́ lẹ́yìn òde. Ah, ẹ̀yin ẹ lọ bí wọ́n àwọn tó ń ti jìyà bí tó padà tó lówó wọ́n sọ pé ó ṣì bá mi fanda yan fanda iṣẹ́ náà ni o kó má ṣe yà lọ́dọ̀ wa o àbí o. power ẹ̀yin ẹ lọ bí wọ́n àwọn tó ń ti jìyà bí tó padà tó lówó.